إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ọba tí ó ṣe wá ní mùsùlùmí kò ń ṣe mímọ̀ ṣe wá bẹ́ẹ̀ ni kò ń ṣe pẹ̀lú ọgbọ́n wa àbí òye wa òun la fi jẹ́ mùsùlùmí bí ó bá kí ń ṣe wípé àánú ọlọ́wọ́ bá subhanahu wa apadà sí aburú kọlọ́mbà kọmọjú kó tọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa àwọn nǹkan ó bá wa ní àdánwò tí ó pè wá kúrò nínú islam abẹ́ allah subhanahu wa ta'ala kó yà wá ya àwọn kaná kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe gbogbo wa ní ọmọ aljanna lẹ́yìn náà a asalatu fún ọ̀nàbọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa àti àwọn sọ̀hábà rẹ̀ bẹ̀ẹ̀ látòrí àwọn aráalé rẹ̀ ní ìyàwó ní ọmọ ní mọ̀lẹ́bí àti gbogbo àwọn sàhábà tó kú àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn títí dìjọ́ pé dàkíyàmù lẹ́yìn ilé mo kí ní wa ta'ala tó ní kàmùlà darí ayé ليلته الأستاذ عبد المؤمن جمعة حفظه الله تعالى تيدوري أما مشايخ و تي وجه شداوة قبو الأستاذ الشيخ آه ابن سراقم بركنا الشيخ علي سعيد أتي قبو أما مشايخ tí wọ́n bẹ lórí ìlànà súnnà anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala fún gbogbo yí àpadà sáàbùrú ọlọ́mọdé kò tọ́ sí i bákanáà mo kí gbogbo ojókòó ní ọkùnrin ni àti lóbìnrin ní ọmọdé ni àti ní àgbà pàtàkì jùlọ mo bẹ̀lọ́wọ̀n bá subhanahu wa ta'ala fún ẹni tí ọlọ́mọ bá lò ní sábà bí a ti gbé àìlè kalẹ̀ àwọn ìyá wa tí àwọn alustars abdulmumin juma tí wọ́n rí fẹ́ sílẹ̀ kan abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó máa bẹ pẹ̀lú wọn kó máa ṣọ́ wọn àpadà sí aburú ọlọ́mọdé kó tọ́ sí wọn àti ẹnìkọ̀ọ̀kan wa náà lẹ́yìn náà tọ́pìkì tí wọ́n ní ká máa gbé o ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ orin tí àwọn ustaz wa Sheikh Ibn Suraqa tí wọ́n láwọn fi ṣe ìkéde káàbọ̀ fún mi eléyìí nǹkan tí a mi wọ́tì rárá ni ṣùgbọ́n mi ilé stọ́pù wọn torí pé apá wa ni wọ́n tó bá ṣe pé ìkanú àwọn ọmọ ló fẹ́ ṣe é máa ní kó stọ́pù ẹ̀ ṣùgbọ́n abẹ́lọ́ ọkọ̀ subhanahu wa ta'ala padà sí aburú ọlọ́mọdé kò tọ́ sí wa dáadáa tí ẹ̀ ń rí lára wa subhanahu wa ta'ala kò mọ́dé kí ó bàjẹ́ ọlọ́mọdé kí ajọ́ra wa lójú ọlọ́mọ subhanahu wa ta'ala kò ṣe dáadáa àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa tọ́pìkì òun náà ni tí wọ́n pè business ethics And the understanding of the pious predecessors with special attention on modern types of businesses and higher purchase. Kí ni àwọn ẹ̀kọ́ tó ṣe wípé a gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí Mùsùlùmí nípa ọ̀rọ̀ kátàkárà? Báwo làwọn ẹni ṣíwájú wa ni wọ́n ṣe ní àgbọ́yé bóò ni wọ́n ṣe lo ẹ̀kọ́ kátàkárà eléyìí nǹkan tí ó rinlẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú wa ni àwa mention ìran owó kan tí a mọ̀ sí higher purchase wọ́n fẹ́ ká sọ̀rọ̀ lórí agbègbè yẹn náà àtàwọn nǹkan bí ibẹ̀ àkọ́kọ́ ká mọ̀ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́mọba subhanahu wa ta'ala ó dá wa láti wá ṣe ìjọsìn ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún wa ní suratu zariyat ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́mọba lọ́wọ́ ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun ọlọ́run ni mo fẹ́ àrísìkì kan lọ́dọ̀ wọn kò ṣe pé wọ́n ṣe àrísìkì kan fún mi wa ma uridu an yut'imun òun rẹ̀ díká fún mi ọlọ́wọ́n bá ló ń jẹ innallahu razzaq ọlọ́wọ́n bá ní ọba alárísìkì zulquwa ọba alágbára almatin ọba tí ó ṣe rọ́lù ọba tó dé ògóngóró níbi àwọn àròyìn rẹ̀ ìta torí ẹ̀bẹ̀rú ilẹ̀ oníkáṣẹ ìbádọ̀ ọlọ́mọba ṣùgbọ́n látara pa fẹ́ ṣe ìbádọ̀ ọlọ́mọba a máa ṣe àwọn gbésẹ̀ ní iná eléyìí tí àwọn afá máa pè ní almuamalat bó la ṣe bára wa lò bó ni ọkùnrin ó ṣe fọ́kùnrin lò bó ní aṣebẹni tó jìnà síwárú gbogbo àwọn nǹkan wọ̀nyí islam ó gbé àwọn ẹ̀kọ́ kankalẹ̀ tó ṣe wípé gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ṣe ìbádọ̀ ọlọ́run ọba a ní láti dira wa pẹ̀lú àwọn ẹ̀kọ́ wọ̀nyí so lára ẹ̀kọ́ wọ̀nyí àti ìbára ẹni lò wọ̀nyí òun ni tí àwọn àfáǹpẹ̀ ní al-mu'amalatul maliyah òun náà ni ìbára ẹni lò tó ní í ṣe pẹ̀lú owó dúkìá bóò ni a ṣe máa bára wa lò tó bá ti ọ̀rọ̀ owó àti dúkìá in tó ń bẹ lọ́wọ́ rẹ mo nífẹ̀ẹ́ sí nǹkan yẹn in tó ń bẹ lọ́wọ́ tèmi ìwọ náà nífẹ̀ẹ́ sí ṣé máa já tó ń bẹ lọ́wọ́ ẹ̀gbà ni ìwọ náà já tó ń bẹ lọ́wọ́ mi gbà àbí ó ní ètò ta gbọ́dọ̀ tẹ̀lé láti lè ní possession tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò yọ́nú sí tí ò ní jẹ níyà tí n bá tẹ̀lé nǹkan ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ò ní ẹ̀sìn ó ṣàlàyé fún wa so a rí wípé nítorí wípé kí àwọn èèyàn kán lè bá rí nǹkan tán fẹ́ àwọn nìkan bẹ tí wọ́n pè ní ọjà ọjà lẹni tó ní àwọn nǹkan tó wù òun láti dispose of pé kó ń fi àwọn nǹkan wọ̀nyí kó ń ti ìdájáde ṣùgbọ́n òun ó gba nǹkan míì rọ́pò tó fẹ́ ti jáde ìrìbà ẹni wọ́n ti dá ọjà alẹ́ ẹni tó ní àwọn òsìwòsì yóò pè wá sínú ọjà ẹni tó ń fẹ́ra wọn wòsíwòsí iná òun náà lọ sọ́jà wọ́n pàdé ara wọn bẹ́ wọ́n dẹ̀ pààrọ̀ àwọn nǹkan wọ̀nyí ní ọ̀nà tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala tó yọnu sí sẹ́lẹ̀ ni wọ́n pè ní alberu wàṣíra kátàkárà kátàkárà àbí kí wọ́n pè ní almuamalatu almaliya financial transactions financial dealings bá a ṣe jọ máa bára wa lò tí dúkìá tó ń bẹ lọ́wọ́ rẹ tí ó lè fi di tèmi tí dúkìá tó ń bẹ lọ́wọ́ tèmi tí ó lè fi di tiẹ̀ láyé ìjọ́un àwọn èèyàn sábà máa fi àwọn nǹkan pààrọ̀ nǹkan èyí táwa náà gbọ́njú bá èèyàn kan lè máa kó àwọn bíi ike káàkiri bí orúbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá gbogbo ẹ̀ mara bẹ́ẹ̀ yóò ní òun fẹ́ gbé fún yàn ṣùgbọ́n ẹni tó ń fẹ́ gbé fún pé yóò kó àwọn àlùkò aṣọ yóò kó kalẹ̀ so eléyìí ni wọ́n ń pè ní kíni trade by barter trade by barter òun náà ni pé èmi ó kó nǹkan kan tí mi ní ìdìmọ́ tó ṣe pé mo rẹ́dì láti dispose of nǹkan yẹn ṣùgbọ́n mi ìfẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ máa gba nǹkan ni lórí rẹ̀ so eléyìí wọn á ní trade by barter ṣùgbọ́n gbà tó yá ó di wípé nǹkan kan tí wọ́n ń pè ní owó láyé ẹjọ́ wọn a máa lo gold àti silver gẹ́gẹ́ bí ìran owó nígbà yẹn òun lẹ́lòmí ó fẹ́ gbà padà nígbà tó bá gbé property kan kalẹ̀ àbó gbé nǹkan kan kalẹ̀ ó gbá ẹ̀jẹ̀ nǹkan kalẹ̀ so nígbà tí ọjọ́ tún gorí ọjọ́ ó di pé àwọn ìjọba wọ́n tún gbé kalẹ̀ èyí tí a mọ̀ sí notes tá a mọ̀ sí paper money ìpè eléyìí ká máa fi pààrọ̀ nǹkan ìgbà kan wọ́n kọ́kọ́ sọ wípé àwọn paper money tí wọ́n gbé kalẹ̀ yìí ó ní gold tó ń báàkì wọn ní ọ̀dọ̀ ìjọba that is gbogbo owó tán bá èṣù jáde dọ́là tán bá gbé jáde dọ́là yẹn ó ní gold tó ń báàkì yẹn ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà tó di nǹkan bí seventies lórí pé wọ́n padà release àwọn pépà yẹn jáde láì ní tó ń bá kí ẹ̀ ní góòdù ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé góòdù làwọn èèyàn sábà máa ná nígbà tó di pé wọ́n fẹ́ kí gbà nǹkan ká máa pààrọ̀ nǹkan síra wọn náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà bóyá wọ́n fi ike pààrọ̀ aṣọ ni àbí wọ́n fi oúnjẹ wọ́n fi pààrọ̀ nǹkan míì ni àbí wọ́n lò ó wọ́n fi góòlù pààrọ̀ wọ́n fi sílvà pààrọ̀ wọ́n fi táàmù sí pépà mọ́ni pààrọ̀ gbogbo ẹ̀ náà almuamalat almaliya financial dealings náà ni gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ kátàkárà ni àbí tí wọ́n pè ní albẹ́rù wọ̀ṣìrà kátàkárà alimami Tirmidhi rahimahullahu ta'ala nínú asúnà wọ́n gbà wá láti ọ̀dọ̀ Umar bin Khattab radiyallahu anhu ó ní la yabi' fi suqina illa man qad tafaqqaha fid-din ọjà wa ta gbé kalẹ̀ gbogbo ẹni wá fẹ́ ṣe kátàkárà bẹ́ẹ̀ kó jẹ́ ẹni ó ní àgbọ́yé pa bá ṣe gbọ́dọ̀ kọ́ bá ṣe kírun bá a ṣe máa gbà wẹ̀ bá a ṣe ṣiṣẹ́ àdíwá bá a ṣe rúfúra wa òun náà la gbọ́dọ̀ kọ́ o la ṣe fẹ́ ṣe kátàkárà èmi tí problem wá wà ní òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní kàkó fún ìmọ̀ kátàkárà bẹ́ẹ̀ ni tí ó kọ́ ìmọ̀ kátàkárà ó ṣeéṣe kó rí ìbínú ọlọ́run bá nígbà tó bá ń ṣe kátàkárà torí pé yóò kó sí àwọn kankan tí ọlọ́mọ bá ṣe léwọ̀ eléyìí ni Umar radiyallahu anhu ló fi ní láàyè bí ìfisókìnà illa man kọ̀tàbọ̀ kọ́láfìtì èyàn kún gbọ́rọ̀ sọ pé ó fẹ́ wá tajà ní ọjà yóò afẹ́yìn tó mọ́ tó ń ṣe torí pé ó lè kó sí àwọn nǹkan tí ó yẹ kó kó sí gẹ́gẹ́ bí mùsùlùmí lẹ́nu àwọn afá àtàbà máa sọ gbóló nǹkan wọ́n ní al-asl fi al-ashiya ìpìlẹ̀ níbi àwọn nǹkan tí ó kìí ṣe kẹ́ẹ̀sì tí ó kìí ṣe ọ̀rọ̀ ìbádà al-ibaha participability al-asl ìmọ̀hàmàláàtì wọ́n lè ní àtìbà ìpìlẹ̀ níbi ìbára ẹni ìlú permissibility that is mo lè bẹ́ẹ̀ lò wọ́n náà lè bá mi lò a lè ṣe kátàkárà fúnra wa mo lè ra nǹkan lọ́wọ́ rẹ̀ ìwọ́n náà lè rà lọ́wọ́ mi ìpìlẹ̀ ní pé à nídìí ẹ̀mí ẹ̀yà kan sí ṣọ́ọ̀bù nǹkan kan ní ó nǹkan kan àbíbẹ̀ lọ rẹ̀ pé ẹ̀rí wo ló sọ ipò lè ṣe ṣọ́ọ̀bù tó ṣí ẹ̀ torí pé aláṣọ fi àṣẹ ìbáha ìpìlẹ̀ ìdí àwọn nǹkan wọn ní pàmìsìbéèjì ṣùgbọ́n bá rí nǹkan nísìn ó fẹ́ ẹ̀ná fílà kan àlèpìlọ rẹ̀ tí náà fílà tẹ́yìn ẹ̀yẹ jọ ẹ̀rí wo ló ní ènìyàn torí pé aláṣọ fi ìbáda àlùmẹ́tìrò ìpìlẹ̀ ní pé ìtàbá ti pè ní ìbáda nípa ẹni lé má ṣe o àfi kó rẹ́ẹ̀sì tó ní kó ṣe méjèèjì ló ní evidence nínú al-Qur'an al-Karim ọlọ́pàá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ nípa ìpìlẹ̀ pé gbogbo nǹkan wà bàbí sí gbogbo wa láti ṣe ẹni tí ó bá ní kí a mọ̀ ṣe é ní ó mẹ́rin wa ọlọ́pàá sọ fún wọn lọ́wọ́ al ó ní wọ́n lẹ́ni kọ́lákọ́lá fún máa fi àrùjíjà ní àrùn gbogbo tó ń bẹ lórí rẹ̀ òun ọlọ́wọ́ bá òun lórí ṣe fún yìí òun dá gbogbo ẹ̀ fún yìí sẹ́ńtà wá sọ pé nǹkan yìí àlè ìṣẹ́ àbí nǹkan yìí àlè jẹ́ òun yóò mẹ́rin wá nínú ayé mi ọlọ́wọ́ bá ní wọ́n kọ́ fọ́sọ̀lọ́lákùn ma harama alaykum illa ma turitun ilayhi ọlọ́run ti ṣe lálàyé yékéyéké fún yí tó ń ṣe léwọ̀ fún yí àfi tí làlórí bá tì í láti ṣe nǹkan ẹ̀ lókùn so ó túmọ̀ sí pé àwọn businesses wa tá ń ṣe ìpìlẹ̀ ní pé a lè ṣe wọ́n ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà a gbọ́dọ̀ dẹ́ra wa pẹ̀lú àwọn kọ̀wárìj àwọn principles tí àwọn afá ń pè ní kọ̀wárìj gbòyòrò àwọn principles tó ní ṣe pẹ̀lú kátàkárà àwọn ẹ̀kọ́ yẹn agbọ̀rọ̀ dira wa pẹ̀lú ẹ̀ ọlọ́mọ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pa àgbọ̀rọ̀ ṣàkóso fúnra wa ọlọ́mọ bá sọ fún wọn al-Qur'an al-Karim ó ní yá ayọ́ alladhina amanu la ta'kulu amwalakum baynakum bil batil illa an takuna tijaratan an taradin minkum ọlọ́run mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo dúkìá yín ẹ má jẹ láàrin ara yín lọ ní ìlú bẹ̀báàdì gbólóhùn bá dì yẹn okú ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú náà kàkà máa ṣàlàyé fún àwọn iṣẹ́ àlùdà ẹ gbọ́dọ̀ jọ dúkìá yín láàrin ara yín bẹ̀báàdì ní ọ̀nà ìlú ní ọ̀nà tí ó dá ìlà àǹtẹ̀kúnà tìjára tẹ̀ àǹtàrà ìtẹ́ bá fẹ́ pààrọ̀ láàrin ara yín ẹ jẹ́ kó jẹ́ kátàkárà tó ṣe wípé both sides ló máa yọnu sí bákan nǹkan tí ọba ló rahima ọba ló jẹ́ fún yín nínú àyà mi subhanahu wa أني ولا ta'kulu أموالكم بينكم bil batil wa الحكام bi فريق من أموال الناس بالإثم، وأنتم amwal an nas bil ithm wa Allah subhanahu wa ta'ala ní ẹ má jẹ dúkìá ara yín dúkìá yín ẹ má jẹ láàrin ara yín lọ́nà èrú ẹ wà lọ sọ́dọ̀ adájọ́ adájọ́ lè bá adájọ́ láti fi wọ̀nyí ẹ gbé lọ sí ọ̀dọ̀ adájọ́ tí adájọ́ wà dájọ́ láti fi wọ̀ yìí látàrí eléyìí ẹ di ẹlẹ́ṣẹ̀ so eléyìí sọ fún wa nípa wípé tá a bá ní ìpìlẹ̀ ní gbogbo nǹkan òní permissibility kò túmọ̀ sí pé ilẹ̀ onílẹ̀ mo kàn lè gbà á ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù mo lè fọ́ kí mọ́ pàwọn tó mẹ́mẹ́ mo rí kan tó ń jẹun kí n jàgbà lọ́wọ́ ẹ̀ mo rí kan tó mú owó dání ti gbà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn nǹkan èyí tí a bá fẹ́ take possession rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí ó gbọ́dọ̀ jẹ́ ní ọ̀nà tí ẹ̀sìn làkàlẹ̀ gbogbo ẹni tí ó bá ti la ọ̀nà tí ó bá làkàlẹ̀ láti lè fi take possession nǹkan tí ó kìí ṣe ti tiẹ̀ so ìwé yẹn bẹ́ẹ̀ ẹni tí ó jẹ́ ah, alábòsí ni so ló fi jẹ́ wípé táwọn àfáà bá ń bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú kátàkárà wa wọ́n á ní lára ẹni kiri láàbùlùmá láàbùlùmá ẹ má ṣe àbòsí fún ara yín ẹ má ṣe àbòsí láàrin ara yín ọlọ́mọ bá subhanahu wa ta'ala ó ní ya ibadi inni haramtu zulma ala وجعلته بينكم محرما فلا تظلموا ọlọ́mọ bá ní ẹ̀yìn ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fúnra mi bákan náà mo wá ṣe léèwọ̀ láàrin ara yìí ẹ má ṣàbòsí fúnra yìí o fala tazalamu ẹ má ṣe àbòsí fún ara yìí so eléyìí píríncípù tá a gbọdọ̀ dì mú ni ẹni tó bá di eléyìí mú kò ní fẹ́ jẹ́ èyí tó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ọmọ títí ẹ̀bọ́ tí lówó kòmọ̀ kọ́rọ̀ kó ṣe pé nǹkan kékeré báyìí kò ní ṣe àbòsí fún ẹlòmíì torí pé nǹkan tí ó léwu ni ẹ̀yí tó bá fi lè mú tó mú nǹkan tí òun ṣe tí ẹ mọ́ tí ẹ tó bá dìjọ́ pé ní àkíyá ìwé èèyàn bẹ́ẹ̀ yóò kábàámọ̀ kọlọ́mbà kó kí akọ àbámọ̀ àbúrú tó bá dìjọ́ pé ní àkíyá àti láyé bíbá yìí ìkánú àwọn sàábí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ń sọ aburú kéèyàn mú kó ní kàmá tiẹ̀ ó ní ya Rasulullah walau kana shay'an yasira tó yẹ pé nǹkan tó kàn mú bí nǹkan ọmọ yá nǹkan kékeré anábì ní walau kana qadiban min arak kódà kò ṣe pé kó mọ́ ju pákó lọ ìran pákó kan làwọn lárúbáwá ń pè ní arak walau kọ̀bí ibà ní arak kó mọ́ ju pákó lọ pákó ọmọ ìyá rẹ̀ ò lè mú láì ṣe gbogbo ẹ̀rù dẹ̀ ẹ wo bí eré bí ó ṣe tóbi tó tọ́pọ̀lọpọ̀ ààrẹ fi ọwọ́ kékeré amáyé mọ̀lẹ́bí àmọ́yé ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n ti mú ẹ̀tọ́ ara wọn tán ti bára wọn lójú ẹlòmíì jẹ gàba lórí property tí bàbá wọn bílẹ̀ onítorí pé òun lẹ̀gbọ́n ẹlòmíì nítorí pé kí òun làbúrò nǹkan tí òun ṣe títí ẹ òun mú pọ̀ so gbogbo eléyìí kálukú òròjọ wájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so eléyìí àwọn afá àmà sọ fún wa pé kí ni láàrúlùmá má ṣe ìyàbò sí níbi dealings tó bá ń ṣe ó mọ property títí ẹ èmi náà má tèmi tó bá mú property ti tèmi kó jẹ́ pé kí ni kó gbà á ní ọ̀nà tó jẹ́ ọ̀nà ìyọnu so eléyìí nǹkan tó pàtàkì ni èyí ò mọ̀ bó wa sọ nǹkan tí àwọn afá tí wọ́n ń pè ní almuamalat almaliya àwọn dealings tó ní ṣe pẹ̀lú maliya that is dúkìá wa so àwọn mí ń bẹ tó ṣe yí pé ọ̀nà tá a máa fi gbà á wọ́n pè wọ́n ní ọkúdù almuawadot ọkúdù almuawadot ó ní etí wọ́n pè ní commutative contracts commutative contracts ìtumọ̀ eléyìí ni wípé èèyàn á fún ẹ ìwọ náà fún mi so ọ̀pọ̀lọpọ̀ financial dealings abẹ́ commutative contracts ló wà ìkejì orí tí wọ́n pè ní ọkùnrin tàbàrù àti ilé ni wọ́n pè ní donation àti gift nísìn èyí mo ní fóònù yìí ọ̀nà méjì ní fóònù yìí ló lè fi jẹ́ títí kò ṣe pé mo gbére fún ẹ lẹ́ni tó ń gba nǹkan mi padà lọ́wọ́ ẹ eléyìí yóò mọ pọ́ìsì abẹ́ntí àná sí òkúdú almuawadot commutative contract mo fún ẹ mo gbà nǹkan mi lọ́wọ́ ẹ ó rẹ̀ lè pé kí ni kó pọ́ìsì abẹ́ òkúdú tabarroat gift ni mo ní wọn mọ lọ ṣùgbọ́n ìkíní kejì ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yọnu so ló fi jẹ́ wípé àwọn afọ́ọ̀mọ̀ sọ fún wa ètí wọ́n pè ní ìṣòro tó ń bẹ yìí àwọn mọ́jẹ̀mú ìtàǹpè ní commutative contract lára mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mention òun náà kò ṣorí pé ẹni tí ó fẹ́ participate nínú nǹkan tá ń pè ní commutative contract yìí àti nǹkan míì náà tó jẹ́ bí donation ó gbọ́dọ̀ jẹ́ tí wọ́n pè ní jaizu atasọ̀rọ̀ jaizu atasọ̀rọ̀ ẹni tó ṣe pé ó wà eligible láti transact that is ó wà qualified ẹni tó tó láti lè ṣe kátàkárà ẹni tí ò tó láti ṣe kátàkárà tó bá ṣe kátàkárà kátàkárà yẹn lè sàbẹ̀ sọ́hẹ́ kò lálàáfíà àyàfi níbi àwọn pẹtipẹti tí àwọn kẹkẹkẹkẹ ló ṣe pé àwọn àpò òfin bẹ́ẹ̀ kan àbí tíṣẹ̀rí òfin bẹ́ẹ̀ kan kí ni túnmí ilé ní ìsìn ẹ̀kan fẹ́ ra lé ẹni tó fẹ́ ra lé àbó fẹ́ ra mọ́tò òwòrọ̀ jẹ́ tó ṣe pé kí ni ó wà qualified láti ra lé láti ra mọ́tò tí o bá wà qualified láti ra tó bá ra kí ni ẹ̀wò lálàáfíà ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wàlá tu'tu sufaha'a amwalakum allati ja'ala Allahu lakum ẹ ma fún àwọn sufaha àwọn òpònú ní dúkìá yìí tí ọlọ́run ọba tó ní kẹ́ máa mójútó so sí wípé àtẹ̀fíì ẹni tó jẹ́ kò láti máa ẹni tó bá tó ṣe pé ọpọlọ ò pé àbí wèrè olóhun àti wèrè àwọn jọ rajà tajà fúnra wọn ọjà yìí ò lálàáfíà tó bá jẹ́ àwọn ọjà tí ó jẹ́ nǹkan tó pàtàkì ṣùgbọ́n àwọn bíi pẹtipẹti things ora ra kàrà ó ra búrẹ́dì ó ra súwìtì àwọn èyí ohun wọ́n lè fojú fò ṣùgbọ́n kí ẹ ní èmi àti ọkùnrin wèrè yẹn àjọ sign contract lórí ilẹ̀ kan tí mo níbẹ̀ wọ́n á ní ilẹ̀ yẹn ṣe kí ni contract yẹn ò wà valid torí pé tọ́lọ̀ wa sọ pé ká mọ́ fún sùfà ní dúkìá wa ó túmọ̀ sí pé kí ni alimajani àwọn wèrè àwọn ẹ̀yẹ ní títí wọ́n tún ṣe kí ní wabtalu فإن آنستم منهم رشدا فادفعوا إليه أموالهم àwọn ọmọ òrukàn tàbí ọmọ òrukàn ọ̀lẹ́ni tí ó ti bàlágà tí bàbá rẹ̀ jáde láyé tó bá ti bàlágà ó ń ṣọmọ orúkàn mọ́ ṣùgbọ́n kò tí bàlágà bàbá ẹwà jáde láyé wọ́n á ní eléyìí ọmọ orúkàn ni tí tó ṣe pé bàbá lẹ́ni tí ó ń gbé bùkátọ̀ ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe ṣe tí ìyá bá dá sí ó kàn ṣe bàbá rọ̀hán àfi tí ò bá sí bàbá láyé mọ́ lókù àbí bàbá òní ni ó tó jọ́ ọ̀nà yẹn lórí ìyá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa ń sọ fún wa wípé wọ́n tẹ̀lú ìyàtà àwọn ọmọ òrukàn ẹ máa tẹ́sì wọn díẹ̀ díẹ̀ ẹ máa tráì wọn díẹ̀ díẹ̀ títí tí ni wọ́n á dé stéèjì tí wọ́n tó fẹ́yàwó fine honest to mean murushida tẹ́ ẹ bá rí wípé wọ́n ti wà rọ̀ṣíìk tàbí ọmọ òrukàn ti wà rọ̀ṣíìk ẹ̀rí tàbí ẹni tó lè dọ́tún mọ́ yàtọ̀ sósì tó ń gan fún rẹ̀ ó lè dá nǹkan fún rẹ̀ ọlọ́run bá ní fàtfà ilé àmúwàlá ẹ̀fún wọn ní dúkìá wọn tó bẹ̀rẹ̀ wọ́n yìí ẹ̀fún wọn dúkìá wọn tó bẹ̀rẹ̀ wọ́n yìí ọlọ́run bá ní wàlá tàkùlú á ìsìràfà wọ̀bìdàrà àyẹ̀kpàwò ẹ má jẹ ọwọ́ ọmọ òrukàn níjẹkújẹ ẹ pé àwọn nǹkan tí wọ́n fẹ́ fi ilẹ̀ náà láti tọ́jú ẹ̀ wọ́n náà rẹ̀ mọ̀ pé ìnákúnà ni ò ná owó yẹn sọ́lọ́n bá subhanahu wa ta'ala fi sọ pé àwọn tó ọmọ òrukàn tó ń jẹ dúkìá ọmọ òrukàn innama ya'kuluna fi butunihim naran wa sayaslawna sa'ira iná náà òun náà ti wípé ẹni tí ó fẹ́ ṣe kátàkárà ó gbọ́dọ̀ jẹ́ jaiz àtẹ̀sọ́rọ̀ ẹni tó wà eligible láti transact ó gbọ́dọ̀ jẹ́ ọmọ kékeré tí ó ti bàlágà bákan náà gbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà ṣùgbọ́n láàká èrò pé bóyá ó jẹ́ni tó dẹ́ǹsì gan ni àbótiẹ̀jẹ̀ wéèrè irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn wà qualified láti transact àyàfi àwọn pẹtipẹti tips bí ó rẹwà ọ̀rà búrẹ́dì ṣùgbọ́n àwọn contract ńláńlá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá gbé lọ ilé ẹjọ́ wọ́n sọ fún wa wípé kí ni àwa la jẹ̀bi torí pé níta bá dóòwò pọ̀ yìí kò ń ṣẹlẹ̀ tó yẹ kí a òwò pọ̀ so yìí ń jẹ́ kan èkejì òun náà ni pé làbútẹ̀mìnà tàràbì àwọn méjèèjì tó fẹ́ bára wọn ṣe kátàkárà yìí wọ́n gbọ́dọ̀ yọrú sí nǹkan tí wọ́n fẹ́ bá jọ tó fẹ́ bára wọn ṣe kátàkárà lè lórí àǹtijú yẹn láti ra nǹkan tá a nífẹ̀ẹ́ sí yọrú sí nǹkan tó fẹ́ ta so ló jẹ́ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ni illa an takuna tijaratan an faradin minkum àfikó jẹ́ kí ni ọjà tẹ́ẹ̀jọ yọnu sí ọjà tẹ́ẹ̀jọ yọnu sí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam náà sọ ó ní innamal bay'u an taradin kátàkárà ó lọ pẹ̀lú kájọ yọnu sí ni ìpìlẹ̀ nìyẹn èyí wọ́n tankan láì yọnú sí nǹkan yẹn tàbí tí wọ́n fọ́ọ̀sì yẹn tankan oníkó ṣe gbé ẹni ẹ ṣe àbòsí fún àwọn èèyàn bí ó jẹ àwọn èèyàn lówó lápéjúwe wọ́n dẹ̀ ní pé kò fẹ́ san owó yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọba lè kàn in láti fọ́ọ̀sì ẹ̀ láti tankan so a rí pé mo lè odù sí nǹkan tó tàn yẹn ṣùgbọ́n ìjọba fọ́ọ̀sì ẹ̀ láti ṣe nǹkan yẹn torí pé kí ni ó ṣe aburú fún àwọn èèyàn ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni wípé ẹni tí ó bá wa ṣe kátàkárà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú pé kí ni ó yọrù sí ni so ilé náà ó jẹ́ nǹkan tí ó pàtàkì bákan náà lára àwọn májẹ̀mú kátàkárà òun ni kó ṣe wípé ẹni tí ó fẹ́ ṣe kátàkárà yìí àyẹ̀kúùnà malikan lil mabi'i kó jẹ́ kó òun ló ní nǹkan tó fẹ́ ta àwòná ìbán anil malik àbóhun ló rẹpìsẹ́ntì ẹni tó ní nísìmí ìkàlẹ̀ gbé nǹkan oníkan kí mo fẹ́ ta wọ́n tó rájẹ́ ó lè kó wá ní àfihàn mo sanwó fún ni ẹ́ẹ̀ in tó ta fún òun kọ́ ló ní sọ àgbẹ́ ìlérò iṣẹ́ ìjọ tàfúnra yẹn kò lálàáfíà kò ṣẹ̀ríà torí pé tó tà fún ẹ òun kọ́ ló ní lẹ́yìn samáríkà lè má bẹ̀rẹ̀ òun kọ́ ló ní tó tà fún ẹ tó bá wá ń ṣagídí bẹ́ẹ̀ ṣe bí mo sanwó ní ṣe tó tà fún ẹ̀hún òun ṣe òun ló nǹkan ẹ̀ náà tí ó bá ń ṣe òun ló bóyá ẹni tó ní fún un ní yọ̀ǹda bá ń ta nǹkan ẹ̀ ìbẹ̀ẹ́ yé jẹ́ ti ti wọlé ẹni tó jẹ́ agent ẹni tí ó jẹ́ principal ló rán agent níṣẹ́ pé kó bá ń ta nǹkan sòtórí àwọn afọ àmọ́ sọ wípé lèlwakil hukmu al-asil lèlwakil hukmu agent gẹ́gẹ́ bí principal that is tí èèyàn bá ti gbàgbẹ́ ní agent mi ni èmi mo ran iṣẹ́ so yìí tó bá ṣe principal wa responsible so ìdájọ́ kan náà ni òun bẹ̀fọ̀ torí pé kí ni ó ń ṣe gbogbo tó ń ṣe on his behalf ṣùgbọ́n kò ń ṣe ọ̀rọ̀ iṣẹ́ pé kó bá mi ta nǹkan yìí àbí ohun ah, kan ó ta láì pé mo yọ̀ǹda pé kó ta tó ṣe yẹ tí n bá àpúrúfù ẹ nǹkan yóò lọ torí àwọn ọmọ kan nínú ọ̀rọ̀ kátàkárà ọmọ pé ní bẹ́ẹ̀ olùfòdúwìlì bẹ́ẹ̀ olùfòdúwìlì òun ni ẹni tí ta nǹkan ṣùgbọ́n wá ta ààbọ̀ ẹni tó ní nǹkan ẹ̀ náà ṣe transaction yóò lálàáfíà ilá ẹ̀yùjì ìdọ̀hú almalik àti kó ṣe pẹ́ ní tí ó ní nǹkan yẹn ó àpúfò ẹ̀ irú ẹ̀ ni sàábẹ́kẹ̀ tí wọ́n pè ní ọ̀rọ̀wọ̀tò tí ó ṣe ọ̀rọ̀wọ̀ anẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam ránṣẹ́ ìpínkú lọ́rọ̀ nǹkan wa kó lọ rẹ̀ ẹran wá ó wá fún ní dínà pé kó fi ra ẹran ọ̀ṣọ́ so nígbà tí òun wá ra ẹran ó ra ẹran pẹ̀lú ẹran méjì sọ̀rọ̀ fẹ́ ẹran kan pẹ̀lú dínárì yẹn ẹran kan náà rìn ṣùgbọ́n padà ara méjì sígbà tó wá

tánàbí ò bá àpúrúfù nǹkan yẹn òjíṣẹ́ rẹ̀ ni torí pánàbí o ràn wípé kí ni kó bá òun ta ẹran ṣùgbọ́n àrẹ́bí sọ lásánú àpúrúfù ẹ̀ ebi gbá àrẹ́bí tó ṣàdúrà fún pé kí ọlọ́run bá kó fi àlùbáríkà sí kátàkárà rẹ̀ wọ́n ròyìn sàbẹ́ wọ́n ní tó bá fi lè bú yẹpẹ̀ ipò ń fẹ́ ta yóò jẹ́rìí bẹ́ẹ̀ púpọ̀ níbi tí àlùbáríkà sí wọ kátàkárà rẹ̀ dé ṣùgbọ́n àwọn afáwọn a máa lo gẹ́gẹ́ bí àpèjúwe mẹ́rin fòdóòlì oníkéèyàn ṣe kátàkárà ọ̀bí ààbọ̀ èèyàn tí ò rán yẹn sókè níyẹn tẹ́ ẹ pápá lọ lù sí bẹ́ẹ̀ àìsọ pé ẹyẹ tẹ́tẹ́ lè ṣàbójúlé yóò mú tíráì láti ṣàánú iná ni kí wọ́n ló forí fá tí kò forí fá ẹni tí ó ló tó bá ṣe ipò wá ṣe nǹkan ẹ̀ wá jèrè nǹkan tó bá ṣe tó jèrè ta ló ní èrè ìmọ̀nà àfá àti wá sọ wípé eh, àwọn míì ní òun kọ́ ló lérè o yóò sì kó owó yẹn fún ẹni tó ní owó ni torí pé tí ò bá sí owó ẹni yẹn náà kò lè ṣe kíni kò lè jèrè àwọn míì ní òkè kanjọ pín sí méjì torí pé òun náà ṣe wàhálà láti lè fi tàǹkà yẹn tó bá dẹ̀ pé kí ní òwò sí àání yóò rọ owó yẹn san ìgbà tó wá sí ìsìn gba gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbàtà a ṣe àbòsí fún ni sàǹfà mi ní wọ́n jọ pin ni àwọn mi ní ara òwòrọ̀ dá padà ni torí pé tá a bá fi lè aláwòrú nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ kí àmọ́ náà kó kéré lára àwọn mi màá ṣe kí ni màá sáré lọ máa lọ náà so bó jẹ́ pé kí ni ẹni ó fún mi ní yọ̀ǹda láti lówó bẹ́ẹ̀ nìkan tó burú ni tí wọ́n bá fún wa yọ̀ǹda yẹn kan nípa ń tọ́jú kí ní ìkó wá fún wa yọ̀ǹda àti ìlú tá a bá lo àjàmbá àmàna ìtúlẹ̀ fún wa lò ó òníbó ṣe wípé a ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹni yẹn àbí amẹ́ni yẹn gẹ́gẹ́ bí ẹni tí tó ṣe pé tá bá lò ó òní bí wọn ìsìnà kó ṣe pa ti gbàyọ̀ndà lọ́wọ́ rẹ̀ ọ a ti mọ́ lẹ́yìn tó ṣe pé bá lo nǹkan yẹn kò ní bínú sí wa ṣùgbọ́n ìpìlẹ̀ pé a gbọ́dọ̀ lo nǹkan sọ̀nà wa sọ pé ẹni tí àmọ́nà ń bẹ lọ́wọ́ tó lówó lówó fi ra nǹkan ó wá ta ní kó mú ìdajì owó ìdajì èrè yẹn kókó yókù fún ẹni tó ní eléyìí yóò láti lè máa jẹ máa lo àmọ́nà tán bá gbé sí wọn lọ́wọ́ ṣùgbọ́n ta fẹ́ ló ń bi eléyìí òun ni wípé ẹni tí ó fẹ́ ṣe kátàkárà òun rọ̀jẹ́ pé òun ló nǹkan yẹn àbí ó rẹpìsẹ́ǹtì ẹni tó ní so èyí ó pàtàkì bákan náà ẹni tí níta fẹ́ ṣe kátàkárà ń parẹ́ ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé ó jẹ́ màálùmọ̀ àyànkúnà ìmọ̀bírú àwọ̀tẹ̀kúrú takúnà síláàtú màálùmọ̀ ìtàfẹ́ta ó jẹ́ nǹkan sí àmà lọ́nà wo àmà tó bá ṣe pé nǹkan tó kà ní àmà yéèrè tó bá ṣe wípé nǹkan tó ṣe wípé wọ́n describe ní agbọ̀rọ̀ ọmọ bí description ṣe rí agbọ̀rọ̀ mọ bí description kan yẹn ṣe rí bákan náà àtàmì owó tá a fẹ́ fi ra nǹkan ó gbọ́dọ̀ jẹ́ màálùú ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a máa mọ̀ náà àwọn nǹkan wọ̀nyí nǹkan tó pàtàkì ni bákan náà nǹkan tá a fẹ́ rà ó jẹ́ nǹkan tó ṣe pé makuduran alataslim nǹkan tá a lè dìlíbà nǹkan tá a lè dìlíbà na àpèjúwe pé nǹkan tí afẹ́ta òwòrò jẹ́ kankan lápèjúwe mo fi fóònù yìí àpò báyìí wọ́n á ní ọ̀rẹ́ ọ̀rẹ́ fẹ́ fóònù kan fún fóònù orí ọwà lápò mo twenty thousand wá òun náà bá kó twenty thousand kalẹ̀ gbàtí máa yọ fóònù jáde ó bá di nọ́ọ̀sì àkékèké kí àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń mẹ́kì fọ́ọ̀lù yẹ wá wọ́n pé ah, ó sọ fún pé nọ́kíà kékeré ni nọ́kíà kékeré ló fẹ́ mú jáde àti ah, parí àti parí ẹ̀ náà ni transaction ti lọ so ibi ẹ̀wù yẹn lérò sọ̀hìn kò lálàáfíà torí pé kí ni èyí tó tà fún mi mi rí nǹkan ẹ̀ mi rí number one tí ìbádẹ̀ ti rí ó gbọ́dọ̀ describe ẹ̀ fún mi ṣe rí that is ó gbọ́dọ̀ fún mi ní description nǹkan tó ń fẹ́ ta so tó ipẹ́ tí mo bá continue pẹ̀lú transaction yẹn pẹ̀lú ẹ tó bá mú nǹkan tí ó wà less sí nǹkan tó describe mi á ah, transaction yẹn wà valid torí pé ọ̀tọ̀ ni tó ròyìn fún mi ọ̀tọ̀ ni tó padà gbé wá so ìta afẹ́ta ògbòrò jẹ́ nǹkan tí àmà ìmọ̀ bí rúyá ìsìlá báyìí so tálẹ́bù wá dẹ̀ wà ń bẹ́ ogun ọmọ ṣàlàyé àlébù tó ń bẹ́ẹ̀ kò sí pé yóò fọwọ́ bo ibi àlébù yẹn pọ̀pọ̀lọpọ̀ mi ṣe máa ṣe afẹ́tajà fún yàn ibi tó jẹ́ àlébù ọjà yẹn a máa bò irú ọjà bẹ́ẹ̀ tá a bá ta àlébù rẹ̀ sọ́yìn transaction wa valid ẹni tó ra nǹkan ẹ lọ́wọ́ wa àti dìsíìlù ẹ nìyẹn ọlọ́wọ́ bá fún níyọ̀ǹda àti dá nǹkan yẹn padà fún wa tá a bá dẹ́ gbà á àjẹ̀bí wájú ọlọ́wọ́ bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam ló fi ń sọ fún wa pé albayyani bilkhiyar ẹni tó ń tajà fún yàn àtẹni tó ń rajà àwọn méjèèjì wọ́n ní kíní kan tí a mọ̀ sí ìyá ó ní mi ìràmọ́ mi ìtàmọ́ mi ìràmọ́ mi ìtàmọ́ ṣùgbọ́n ìgbà wo ni mi ìràmọ́ mi ìtàmọ́ òun ni pé táwọn méjì bá ṣe wà níbi tán ti ṣe kátàkárà yẹn máa ń tẹ́tọ̀ fọ́nà kan táwọn bá ti pín yẹ eléyìí ó ti lọ bí tiẹ̀ eléyìí ó ti lọ bí tiẹ̀ وبين وصدق بورك لهما في بيعهما ẹni tó fẹ́ tajà ẹni tó fẹ́ sanwó ọjà àlébù tó ń bẹ ń bí ọjà àlébù tó ń bẹ ń bí owó tó fẹ́ san ó ṣàlàyé ẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ òdodo fúnra wọn bóòrí kálá ó máa fi bẹ̀rẹ̀ ìmọ̀ ọlọ́run afọ́ bàárẹ̀ kásìdì kátàkárà wọn wọ́n kátàmà wà kátàbà ṣùgbọ́n tó máa bo àléébù tó ń bẹ́ẹ̀ di ọjà wọn tó parọ́ fúnra wọn wọ́n ṣe kọ́t bàràkà tó bẹ̀rẹ̀ ìgbà àlùbáríkà tó ń bẹ́ẹ̀ bí kátàkárà ọlọ́wọ́n bò lè fi síbi ọjà wọn ọlọ́wọ́n bò yọ kúrò ní ọjà wọn ẹlòmí wo pé àdé máa ń ṣe wọn ni ẹ àmọ́ ń bo àléébù ọjà ni àmọ̀dẹ̀tì kọ́lé àmọ́ imọ́tò kò ti rà àlùbáríkà kò ń ṣayé yìí nìkan ló ń bẹ̀ẹ́ alkiyama albarka bẹ́ẹ̀ sọ ẹni tó ṣe pé wo pé òun lu jìbìtì fún àwọn èèyàn òun parọ́ fáwọn èèyàn bí òun méjì ẹ̀ yóò pọ̀ gbogbo ẹ̀ tó bá dìjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ìbẹ̀yẹn yóò ti rí pé kí ni kò sí àlùbáríkà bí nǹkan tó ń kójọ láyé tó gbójà bẹ́ni kó àpíẹ̀sì pé kí ni òun rí nǹkan kójọ láyé so àǹtàkùnà síláàtú màálùmá ìtàfẹ́ta gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a mọ̀ ìmọ̀ àbí rúbíà wọ ìmọ̀ àbí wàsù ìsìlẹ̀ àtàrí yẹn fi hàn wá ó dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀nà yẹn fún wa kò describe ẹ̀ fún wa ipe nǹkan báyìí báyìí báyìí báyìí òun fẹ́ ta nǹkan tó ní nǹkan báyìí báyìí báyìí tó yẹ pé tá a bá kówó fún lórí yẹn tó bá wá gbé nǹkan yẹn wá tí ó bá fulfill the description kí ní ẹ̀kọ́ ọ̀bá ní lóluwà láti gbà sọ̀tòrí náà tàà bá ń ṣe kátàkárà jẹ́ ká mọ owó dáadáa mọ́jẹ́ kí owó fẹ́jú mọ́ lébi wípé nǹkan tí ó ń ṣe ẹ̀tọ́ rẹ̀ òun jẹ́ òun ṣèṣirò rẹ̀ tó bá rí gbẹ̀gbẹ̀ àti àmì sówó tàà fẹ́ fún yàn agbọ́dọ̀ sọ ẹ̀pẹ́ fa ilé ìfúnmi náà òkè mo ta fún ẹ ìgbà tí yóò wá dídá sọ̀rọ̀ ilé tó ta fún ẹ yẹn twenty million na ah, twenty million báwo ẹnu ilé tán twenty million ẹ ṣe jọ sọ́lá tìlẹ̀ kò pẹ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa ló ń kó sáwọn nǹkan yẹn olóòtú pé tó o bá dán ọlọ́kadà dúró sí oní ọlọ́kadà ya mọ̀ pé mi lọ sí kínní gbàtọ́ wá gbé ẹ̀rọ tán tó débẹ̀ wáyé owó kan fún wọn rárá kò ṣe ohun tòun lélẹ̀ ẹni ní jẹ̀bi torí pé lára nǹkan tó yẹ kí n sọ kó kúnná òun ni owó ọ̀kadà tó fẹ́ ó yẹ kí n sọ ó kúnná ṣùgbọ́n kó fi ìpè àkóyá kó pàjùbá ẹ̀ lọ kó lè ẹni bí i tí wọ́n wó ìjú pẹ́pẹ́ sọ èlò ìwà tó mi débẹ̀ tó bá níye báyìí ni wọ́rẹ́ sọ pé ó lè san kò sí já kò sí èbú gan ìjà kò lè iye tó ń fẹ́ tajẹ ẹ̀ ló sọ yẹn tí wò bá lè rà ní iye yẹn owó ẹlòmíì tí ó lè ta fún ẹ ní iye yẹn kò sí èbú mẹ́ sotori náà ètò ọ̀fẹ́ tà bó ṣe item ni bó dẹ̀ ṣe service ni rí wípé kí ni ẹ̀mọ̀ price sọtẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ nípa price láti rẹ̀ tó wá pé fáìlì kan fún ẹ ìwọ ló jẹ̀bi ó yẹ kó bèèrè ó yẹ kí kó bèèrè àbúbá ṣe pé ó ti níye tán máa ń ṣe ó ti níye tí wọ́n máa ń gbé eléyìí làwọn afáà sọ pé kí ni alimarufi rọ́rùfà tẹ́lifà ṣòro ti ṣọ̀pọ̀ ìta bá ti mọ̀ láàrin ara wọn pé bá ṣe máa ń ṣe tá a bá tuntun béèrè àbá àtúnsọ mọ́ bí bàtà sọ náà ni ní ti mo ní bá ránṣọ yìí àrẹ̀ tí mo yé tán máa ràn yé báyìí náà máa ràn so ní bá pé àjọ sọ ìwé ni wà á gbà ìwé ni wà á ràn kò túmọ̀ sí pé kí ni àgbé e báyìí torí pé al-ma'ruf urfan kal-mashhudi shartan àti mo yé tán máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìgbà tó ṣe pé àti ìyànjú yẹn ní ìyàwó ọjọ́ mi ń bẹ ló ṣe pé tó bá báṣọ fún télọ̀ wọ́n ni wàá rò wọ́n ni wàá ṣe àwọn nǹkan àwùjọ mídẹ̀ mẹ́ tó ṣe pé tó bá báṣọ fún télọ̀ télọ̀ ló máa rò tó bá ń bẹ ní àwùjọ tó ṣe pé tó bá gbà fún fún télọ̀ ìwọ ni wàá rò wá ò wá ní sọ wípé a kí ló wọ́n ń ṣe à ní ilé parọ́ nọ́sẹ̀nsì láwùjọ ti tiwa lọ́hùn à ló máa ń rò wù láwùjọ ti tiwọn bí ẹ ìwọ ni wàá rà òun o ní fi àwùjọ títí torí pé kò sí kan tó sọ wípé tẹ́lọ̀ ló gbọ́rọ̀ ra òwú nínú ṣẹ̀ríà kò sí tó sọ pé tẹ́lọ̀ ló gbọ́rọ̀ ra òwú kò rẹ̀ sí kan tó sọ pé tẹ́lọ̀ lè ra òwú tó àwùjọ ló máa determine àwọn kan mi so ìtàwọn èèyàn ti wáyé òṣùmọ́ láwùjọ títí wọn bí ìgbà tó ṣe pé tọ́pẹ́ anytime tó wá fẹ́ ṣe nǹkan yẹn bí ìgbà tó ń tún sọ fúnra wọn ni ìdájọ́ pé wọ́n ti yóò sì máa yẹn ìdájọ́ yẹn ìdájọ́ pé wọ́n ń sọ ọ́ fúnra wọn pàtàkì máa fẹ́ ṣe ni so wọ́n tó wọ́n bá wọn ṣe níbẹ̀ yẹn ìwọ ni wàá ṣe bí wọ́n ṣe ń ṣe àyàfi tí nǹkan tán ṣe bá tako ṣẹ̀rí àmì ṣùgbọ́n tí ò bá tako àlùmọ̀ọ́rọ́ fi fún kálímà ìṣòro tí ṣàrùtọ̀ so àwọn májẹ̀mú yìí ní tó pàtàkì ni ìtàfẹ́ra àyẹ̀kú na makdúrán alàtẹ̀sì ìlú ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a lè dìbí bá ó jẹ́ nǹkan tí a lè dìlébà ṣe gbogbo àwọn kẹta kàkalẹ̀ yìí àwọn àfáà pé ní kíni ṣòro tó bẹ́ẹ̀ àwọn máa jẹ́ mú tó so kátàkárà bóná ti di gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fọ́ọ̀lù sí abẹ́ mọ́ṣáàbùsí fúnra yín tá sọ lẹ́ẹ̀kan ọlọ́mọba subhanahu wa ta'ala oní yá ayọ̀ alladhina amanu la ta'kulu amwalakum bainakum bil batil illa takuna tijaratan an aradi minkum ọlọ́run mo pẹ̀lú olùgbàgbọ́ ẹ má jẹ dúkìá ara yín lọ ní ewu ẹ kó jẹ́ kí ni kátàkárà tinu yóò dùn sí tinu yóò dùn sí tinu yín bá dẹ̀dùn sí kó jẹ́ nǹkan tí ó bá òfin ọlọ́run ọba mu ló fi jẹ́ pé anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ gbólóhùn kan òun náà ní wípé wọ́n ní alẹ́sọ̀lá àtọ́lá náà àgbẹ̀ ìlgára ó ní ẹ jìnà sí bẹ́ olùgára kí là ń pè ní bẹ́ olùgára òun náà ní kátàkárà tó ṣe pé kí ni tó ṣe wípé àwọn kankan ò ń bẹ́ àmà àwọn kankan lápèjúwe mo ní mo ta kí ní ìfún ẹ̀ṣùn náà mo sọ èyí tí mo ta gbàtọ́wá sí gbàtọ́ fẹ́ sanwó ó wá ní pé mo ní àyè báyìí ni màá gbà ọ̀wọ́ mi lè san iye rẹ̀ so kára rú ń bẹ̀ ẹni asámà majhul níta fúnra wa prize ní nǹkan tí ó wà known àwa méjèèjì àti kó sí nǹkan tá a ti yọ̀ṣẹ́ síra wa so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán máa ń yọ̀ṣẹ́ síra wọn nípa ọ̀rọ̀ kátàkárà àìgbẹ́sìyè torí pé lára nǹkan tí ó kẹ́ yọ̀ṣẹ́ síra yín òun ni kí ẹ má negotiate price dáadáa tẹ́ bá ti negotiate price dáadáa ní tó súnmọ́ òní kẹ́ ẹ má yọ̀ṣẹ́ síra ẹ̀ bẹ́ẹ̀ àti kó ṣe pé nǹkan yẹn kó jẹ́ nǹkan tí price lè wà known as a price ṣùgbọ́n kí ní ẹ ó ní àwọn àléébù kan tààdọ̀wọ́ bó aṣàlàyé price o ṣùgbọ́n kí ní ẹ ní àléébù kan tó ṣe pé kí ni mo dọ̀wọ́ bó àléébù yẹn mi tó bá wá rí ló wà ní pé yóò bínú so lára wọn kẹta yẹn wọ́n fi ń bára wọn jà níbi kátàkárà nìyẹn so ghara òun ni nǹkan bí ìrújú tó ṣe wípé àti rísìkì tó ṣe wípé ó lágbára tí ó ṣe bí ẹ̀mú ṣẹ̀ríà ó bọ̀rọ̀ kúrò níbi ìtànpé ní kátàkárà wa so lára rẹ̀ òun ni nǹkan tí a mọ̀ sí tẹ́tẹ́ lára rẹ̀ yọ àwọn kama yìí tí ọlọ́run bá subhanahu wa ta'ala fi sọ fún wọn wà al-Qur'an karim ya ayyuhalladhina amanu ọlọ́run mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo إنما الخمر والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله ní olùgbàgbọ́ òdodo ọtí bákan náà al-maisir tẹ́tẹ́ والأسلام wàlànsọ́ gbogbo àwọn ilé ìwé súnmi náà àmàlẹ̀ ṣètò iṣẹ́ ìṣù yẹ́ jìnà sí láàrín àgbẹ̀ tó fi hàn nítorí kẹlẹ́bà kiri so kí láti pè ní mẹ́sìrì òun náà ni àwọn kẹta gbèdé níbi tẹ́tẹ́ àwọn alárùbá máa ta dáadáa nísìn wọ́n lè láàrin ara wọn wọ́n lè mú ràkúnmí wọ́n pa ràkúnmí kan lákòjú rẹ̀ tọ́wọ́ pa ràkúnmí yẹn wọ́n pín wọ́n pín ràkúnmí yẹn ṣùgbọ́n wọ́n ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n lè mú bí irú àpò lápèjúwe wọ́n wá kọ numbers síbi àwọn bí ọkọ̀ ìyẹn bí spear wọ́n kọ numbers so ẹni tó bá mú number one òun ló máa gba ìpín tó pọ̀ jù nínú àkómítà pa ẹ̀ ẹ̀ tó bá 2 òun ni àgbà so so ìkan wọn zero so zero ẹ̀ ló túmọ̀ sí pé òun ò ní so kí ni ẹni sì ìrújú wà ń bẹ ìrújú ó ó sáté ìgbéyàn kó lùsù kéèyàn kan lè bá ṣe kí ni jèrè so eléyìí tí wọ́n pè ní kí ni alimẹ́sìn àbí ká pè ní alkimar ọlọ́wọ́n bá ní ẹ̀jìnà sáwọn kàwá yìí lọ ara ọ̀nà táwọn ọmọ bí ta sí wọn lélẹ́ yìí mo ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ so wọ́n ti mọ̀ pé báwọn ṣe kójọ yìí táwọn fẹ́ rọ́ọ̀lù èèyàn kan yóò ṣorí bónú àwọn òun ni a padà gbé kiri ràn mí àwọn kan rẹ̀ jèrè ta ló máa jèrè wọn àmọ́ ta ló máa lùsì wọn àmọ́ ṣùgbọ́n mọ̀ pé yẹn kó lùsì àwọn kan rẹ̀ jèrè eléyìí wọ́n pè ní tẹ́tẹ́ sọdẹ́ àwọn àfáà sọ wa pé ìtẹ́pẹ̀ ní alìmẹ́sì òun náà ni ìmà gáàríwùn wọ ìmà gáàríwùn síra kò pé kí ni màá jèrè àbí máa lù ìkan méjèèjì máa ṣẹlẹ̀ ìkan méjèèjì ó máa ṣẹlẹ̀ ìmà báyìmù wọ ìmà báyìmù zera kí n lùs àbí kí n gé so lónìí ta bá mọ pírísìpù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí wọ́n ń gbé kalẹ̀ lónìí ní àwọn transactions àbí ní àwọn contest àbí àwọn games a lè sọ ìdájọ́ ẹ̀ nígbà rẹ̀ yẹn kẹ́ ṣe ó gbé kìíní kan o ó bá sọ fún wa pé sẹ́ndì so and so code ní lápèjúwe àbí text nǹkan báyìí báyìí báyìí báyìí text yẹ sí nọ́mbà báyìí báyìí àjà hundred naira ó tán chance àti jẹ ten million naira jẹba ṣe ó fọ́ọ̀sì abẹ́ ta sọ yá ló fọ́ọ̀sì abẹ́ yìí torí pé tó bá tẹ̀sí ẹ̀ mọ́jọ́ tẹ̀sí ẹ̀ lọ́wọ́ èyí sílà pé pé kí ni kọ́tẹ́sí ẹ̀ yẹn lọ kó mọ́ jẹ kẹ̀kẹ́ àti bó ṣe pé kó jẹ ten million tí wọ́n sọ so ìmọ̀ gàánì o ìmọ̀ gàánì o ìsílà kó lùs àbí kò gé ìka máa ṣẹlẹ̀ ní méjèèjì tẹ́lẹ̀ kókó kọ́ táwọn nẹ́tíwọ̀kì yẹn máa láwọn ń ṣe ten million hundred naira ìgbà lóṣù tẹ́tẹ́ ta tẹ́tẹ́ òníyẹ ọlọ́wọ́n bá rẹ̀ wọ́n wà lórí ẹ̀ innamal khamru wal maisir wal ansab wal azlam orísun min amali shaitan fastanibu ẹ̀yìn sí oríṣiríṣi àwọn examples ló wà láwọn ọ̀nà tí ọmọ fi ń ta tẹ́tẹ́ yẹn agbọ̀rọ̀ jìnà sí so alvara ń ta agbọ̀rọ̀ jìnà sí that is àwọn nǹkan tó ṣe rí pé unnecessary risk ìrújú ó wà mẹ́ agbọ̀rọ̀ sáwọn nǹkan yẹn so eléyìí tọ́mọ́ sọ̀rọ̀ pa kìmá tẹ́tẹ́ àbígbà mú wọn lọ́gbọ́nù mẹ́sìlì náà wọ́n máa sábà ń ṣẹlẹ̀ níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú contest competition games ṣùgbọ́n bí kátàkárà nípa àwọn ìṣẹ̀lẹ̀ jù ń bẹ́ẹ̀ orin ta mọ̀ sí lára torí ẹ̀ wọ́n ní láìba kìmàrán ó ta tẹ́tẹ́ wà bá àgára ó tajà fún yàn ní ìdíkíní ìrújú wà mẹ́ so lára àwọn kẹta máa ń ṣe lásìkò àrẹ́sọ̀lá kánàbí tó kọ fún ọ onígbóyè sọ nínú ràkúnmí kí ràkúnmí lóyún yóò wá ní oyún tó ń bẹ́nu ràkúnmí yẹn ọmọ tí oyún tó ń bẹ́nu ràkúnmí yẹn bá bì mo ta mi ní báyìí yẹn ló wà kó kalẹ̀ sọ́gbà tí ràkúnmí ó bá bímọ èyí tó bí bóyá yẹn kú sọ̀kápọ̀ ti sọ èyí tí àgbẹ̀rẹ̀ yóò wá dúró dé àsìkò títọ̀ wọn àbí òun lẹ́sìn kó kalẹ̀. ìgbà tó bọ̀ wá ní kí ni business wa àti conclude náà nìyẹn ẹ bọ́ tí mi èrí kí ni tí mo sanwó ẹ so rárá nìyẹn ìtọ́nà owó lẹ́yìn to tó ní agbára wà na rísìkì wà business generally ṣùgbọ́n rísìkì wọ̀rọ̀ jẹ́ rísìkì tó ní agbára nísìnyí òun kówó lé àbóyún tó bẹ oyún tí ìyẹn máa tún ní ó tí ilé sọ bí ara fún mi yóò bímọ ìyá aláìsàn kámẹ́tì sọ pé kí ni kámẹ́tì sọ pé ó wà ní òfẹ́ òfẹ́ sanwó ẹ̀ so irú àwọn kan Islam ó tako àdìkẹ́lẹ́ omi sọ wípé ókè ẹ̀ ń fẹ́ kalẹ̀ fún ẹ ṣùgbọ́n ilẹ̀ yẹn wàá mú kúta ibi tó bá sọ ibi tí òkúta yẹn bá dé ibẹ̀ ni ilẹ̀ tí òrà dé bóyá ó gba five thousand lọ́wọ́ ẹ̀ lápèjúwe àbíkájẹ ní ó gba bí one million lọ́wọ́ ẹ̀ ipe mú one million wá ṣojú àwọn ilẹ̀ ibi tó wá lè sọ tẹ̀lé ibẹ̀ lóra mọ́ ẹ̀ẹ́dẹ̀ ní ó bò sọ dáadáa ń jẹ gbà tí ó so òkú yẹn ní ó lọ jìnà na káì báwọn pé ká mo lù sí lè yíò lè jìnà ó ti kó owó rẹ̀ náà tó ògbára rísì ńláńlá ni tó jẹ́ ìyẹn àbí ẹni yẹn bí akókò ògbó sọ dáadáa tiẹ̀ ìgbà tó sọ orí pé ah one million ló ti ní ìrìkí ní ìsọ dáadáa ti jọ́ nìyẹn eléyìí kò ṣe pé competition náà ṣe

so àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ fi ẹ̀sìn agbọ́dọ̀ jìnà sáwọn nǹkan wọ̀nyí ètò òfẹ́rà lọ́sọ èèyàn multiplication rẹ̀ tó bá ṣe pé nǹkan tó rí tó bá ṣe pé nǹkan tó rí dẹ̀ ni bèrè pa nǹkan ẹ̀yẹ ìwọ tó o fẹ́ ta àlékù tó bá ń bẹ ní nǹkan tí o bá rà àti o fẹ́ ta fún yàn má tọ́jú ẹ̀ pamọ́ sọ fún àti ah, máa sọ mi nílẹ̀ ìrànà ó lè mọ àwọn ọmọ sákúrò náà nù sọ ẹni tí ó rà máa rà sọ eléyìí ni ó fi jẹ́ pé tó ń pè ní non-tested táwọn èèyàn máa rà eléyìí lára sára nù sọ ẹlòmíì ojú kòkòrò ìdíkò gbádùn gbàgbé ah lè lọ kó ra rédíò yẹn kí kó ra kí ni fíríjì yẹn non-tested. bákan rọra rí tún ṣe owó díẹ̀ má kàn náà nínú àjẹni tó ní kínní yóò bá kówó kalẹ̀ ìgbà tí ó pé lọ́dọ̀ ọ̀hún ṣá gbogbo kínní o á lè ṣe o kà wéṣì owó yìí gbé wò lára gbé kò jẹ ọ̀rọ̀ tó bá wọn kọ́ ẹ̀yìn kan jìnnà sí i so ìta nídìí jùlọ ká ju bá a ṣe ní ìdíkàmà examples lọ torí pé examples kò ní tán bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ làwọn tó ń gbé ìran bísínẹ́sì oríṣiríṣi kalẹ̀ ni wọ́n kàn fún àwọn àpèjúwe mi wá ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹni tó ti mọ principles a lè sọ pé eléyìí kò bá mu eléyìí kò bá mu eléyìí kò bá mu so èyí nǹkan tí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ láti mọ̀ so tá bá wo ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó kọ̀ fún wa pé ká máa ṣe gharar ó ti yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bákan náà àyà sọ fún wa pé ká jìnà sí rìbá àmọye àyà nu al-Qur'an ló sọ̀rọ̀ nípa tán pé ń rìbá kí là ń pè ń rìbá. tọ́wọ́ sọ̀rọ̀ ń pa ìtọ́pọ̀lọpọ̀ ọmọ ń gbọ́ sí òun náà ni owó àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ìtumọ̀ rìbá gẹ́gẹ́ nìyẹn ìtumọ̀ rìbá nínú ṣẹ̀ríà òun náà ni ètò ní ṣe pẹ̀lú ìran ó ní í ṣe pẹ̀lú ìran àwọn oúnjẹ tí wọ́n máa ń wọ̀n ó ní í ṣe pẹ̀lú àwọn ìran oúnjẹ tí wọ́n máa ń wọ̀n bákan náà ó ní í ṣe pẹ̀lú owó tá a máa ń ná tá sọ̀rọ̀ ń pa rìbá a máa sọ ìran oúnjẹ tá a máa ń wọ̀n a dẹ̀ máa sọ ìran owó tí a máa ń ná ibi tá a ti máa ń rí ìbánu náà nípa ìrìn oúnjẹ tí a máa ń wọ̀n ìyẹn náà a tún wò ó bí ọ̀nà méjì àwọn oúnjẹ tá a máa ń kan náà ni wọ́n but wọ́n lóríṣiríṣi lápèjúwe tá bá sọ̀rọ̀ ń pa gàrí fún wa nísìnyí àmọ́ sọ̀rọ̀ ẹ̀wà àmọ́ sọ̀rọ̀ gari pa ìrẹsì ló ń bẹ oríṣiríṣi ìrẹsì ló ń bẹ oríṣiríṣi ẹ̀wà ló ń bẹ kan pẹ̀lú oríṣi mi nínú oríṣi mi ní apárọ̀ wọn ẹwà olójú pẹ̀lú ẹwà olóyin àyọ́nà ìpẹ́ èmi fẹ́ jẹ ẹ̀wọ̀n olóyin wọ́n fẹ́ jẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n olójú àwọn anìkájọ pààrọ̀ dẹ̀ríkà kan pẹ̀lú dẹ̀ríkà kan a ti sọ wípé ṣèbí olójú ló wọ́n jọ lóyún lọ fún mi dẹ̀ríkà kan àbọ̀ ṣe oníbẹ̀rẹ̀ kàkà tá a bá ṣe àkóso ìrìbà tàbátì bọ́ síbi owó náà afẹ́pààrọ̀ náírà pẹ̀lú náírà ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni tó yí táwọn míì máa ń ṣe tó lọ́wọ́ mẹ́ṣọ́ dé tí ó máa wówó agbára káàkiri ẹ̀dùn kó wá agbára fún yóò wá ní tó ń bá fún ní owó agbára. 900 hundred naira ló kú fún un ní one thousand naira ṣùgbọ́n agbẹ́nà nine hundred wàá kú fún un ṣùgbọ́n ó fi gba one thousand naira rìbá ló kó sí yẹn rìbá ò lè ru ẹnìyẹn kó sí eléyìí wọ́n ń ní rìbá àgbẹ̀yọ̀ rìbá tó mẹ́rin kátàkárà so ìrún oúnjẹ tá a tó ń pàwẹ̀ kankan náà ni wọ́n ṣùgbọ́n tó bá ṣe pé oúnjẹ tá a fẹ́ pààrọ̀ tí a ní wọ́n wọ̀n oúnjẹ yẹn ń ṣe kankan náà bí gàrí àti ráìsì lápẹjù èsì wọ́n ṣe kankan náà sèyí lè fi gẹ̀ríkà gàrí méjì kó fi gba gẹ̀ríkà ráìsì kan ṣùgbọ́n májẹ̀mú kan ó gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ kí májẹ̀mú yẹn ò ní pé ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí lọ kábọ̀ tábà máa parọ́ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ṣe pé náírà kátùlọ́ sí ibi owó náírà àti dọ́là lábẹ́ exchange ẹ̀kan ní mo ní hundred dollar tí mo fẹ́ ta èlò náà change three sixty ẹ̀kan wá ní three seventy lèmi fẹ́ exchange tèmi kò ní ìdíkà sọ pé olè fílẹ̀ yẹn tó fẹ́ exchange tèmi ìwọ ò lè fẹ́ rà lọ́ra lọ́dọ̀ ẹ̀ tí ó máa ṣe fún ẹ ní three sixty kò ṣe dandan ni kó jẹ́ déédé àti déédé torí pé náírà àti dọ́là wọ́n yàtọ̀ síra wọn tẹ́lẹ̀ owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìran owó ò ní àwọn méjèèjì so májẹ̀mú kan náà ni ó gbọ́dọ̀ pé mẹ́ẹ̀ kí ni májẹ̀mú náà ò ní kó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sọkọ́lọ́ bá kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ lónìí wọn kó sí ìdìbò pàtàkì àwọn tán láwọn ń ṣe forex that is foreign exchange yóò gbowó lọ́wọ́ ẹ kò ní tètè transfer owó sí ẹ lórí ló máa sẹ́ńdì ẹjọ́ kejì ó ti kó sínú rìbá rìbá tó kó sí yẹn òní wọ́n pè ní rìbá nàṣíà. rìbá àmẹ́sì à torí pé ó dìde tẹ̀lé náà ó fọ́lù sí abẹ́ orípa ìpínlẹ̀ òun náà ṣùgbọ́n wọn á pè rìbá àmẹ́sì à èyí tó ṣe pé irú kankan náà ni wọn á pè é nígbè rìbá àlùfáà rìbá àlékún nǹkan kan náà ni àjọ exchange ṣùgbọ́n gbà lékún wọn á ní ìyẹn rìbá àlùfáà lábẹ́ rìbá àlùbọ̀yọ̀ lábẹ́ rìbá àlùbọ̀yọ̀ ìbá tó bẹ bí kátàkárà so eléyìí nǹkan tó pàtàkì lọ ni sọwárì tó wọ́ọ̀sì ju nu méjèèjì èyí tó wọ́ọ̀sì jù òun ni èyí tá a láwọn tí wọ́n ń ṣẹ́wó ṣe tó ṣe pé wọ́n ní tètè kó owó yẹn kalẹ̀ èyí tí kó ti ti kalẹ̀ àwọn ò tí ì kó ti wọn kalẹ̀ àbáwọn tí kó ti wọn kalẹ̀ ẹ̀yìn ò tí ì kó ti yín kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí tó ṣe kiri wọ́n rí nìkan tó burú ṣùgbọ́n aburú ńláńlá ni ìtẹ́pẹ́ ní rí bá ń sí à ṣùgbọ́n èyí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ̀ òun ni rìbá alfáàdù òun ni rìbá alfáàdù òun ni afẹ́ pààrọ̀ ráìsì àti ráìsì kó mọ̀ wọn lọ ẹwà àtẹwà kó mọ̀ wọn lọ ṣùgbọ́n ipe lẹ́tà ni màá mú wá yẹn wọn rí yẹn gẹ́gẹ́ bí iṣu tó bá dẹ̀ sí pé lẹ́tà ni màá mú wá ó ti kó sínú orí bá nà sí à torí pé jìlé ti wá ń bí nǹkan yẹn ìtumọ̀ nà sí à òun ni ká jìlé nǹkan sòkí là fẹ́ láti sọ fún wa òun ni pé ó ní àwọn kankan tí wọ́n ń pè ní riba items wọ́n á máa fún wọn ní àríwá òyà àwọn kẹta bá parí bá ibi tá à ń sọ̀rọ̀ so ní ṣókí lórí mi ẹ òun ni àwọn nǹkan oúnjẹ tá a máa ń wọ̀n àti owó táàrí náà sàbọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú tí a sọ yìí májẹ̀mú tí ó gbọ́dọ̀ pé bákan náà nípa yíyá yẹn ní nǹkan tá a bá yá yẹn ní nǹkan àyà yẹn ní nǹkan àti gba èdè lórí rẹ̀. mo rò pé pẹ́ǹtì mi clear ọ̀rọ̀ òrìbá àlùbọ̀yẹ̀rù la ṣàlàyé tán alókòsí rìbá àlùfáàsì àti rìbá nàfíhà èyí ò kó ṣe gbogbo sí nǹkan láti máa rí àwọn nǹkan tó jẹ́ oúnjẹ tán máa ń wọ́n àti owó ni wọ́n. torí náà tá a bá wò lápèjúwe mo mẹ́sàn kìíní kan lẹ́ẹ̀kan èèyàn fi ike ó fi pààrọ̀ aṣọ ṣé ìbàdí kò ń ṣe ìbá torí pé àtike àtàṣọ wọn ṣe oúnjẹ wọn lè ṣe owó tà ní gẹ́gẹ́ so kò sí ìbá bẹ́ẹ̀ tí bá fi fóònù yìí pààrọ̀ fóònù méjì kò ń ṣe ìbá torí pé fóònù ṣó jẹ kò dẹ̀ ń ṣe owó òrùpọ̀rọ̀ mi yé sẹ́ńtífẹ́ sọ̀rọ̀ pa ìbá àlùbùrù ìbá kátàkárà yóò mọ̀ sọ̀rọ̀ pa àwọn oúnjẹ tá a máa ń wọ̀n sọ̀rọ̀ mi yé àti owó tá a ná ibi táwọn wà nù ṣùgbọ́n rìbá mi ta fẹ́ sọ́ọ̀sì rìbá kúrò rìbá tó ní ṣe pẹ̀lú pé ayé àyàn ní nǹkan ìyẹn ní yashmal kulla shay gbogbo kan lọ́wọ́ kò sọ̀rọ̀ oúnjẹ tí àwọn àti owó nìkan o tí má sọ fún ìsìn pé kí ní ike omi yìí mo yá yín ṣọ́jú èsì mo yá yín ní ike omi yìí kí lẹ́ máa ṣe fún ẹ máa dá padà fún mi ṣùgbọ́n a sọ pé kí ní tí mo yá yín yìí o mo yá yín tẹ́ bá dá padà méjì lẹ́ máa fi dá padà làkàtà fi rí bá àti wọ́n rí bá ẹwọ gbọ́dọ̀ tí mo lo mo ya yí mo ya yí tẹ́ bá dá padà ẹ ti dá méjì padà àti kó sí rìbá àwọn apá àmọ́ sọ fún wa wípé kúlù kọ́rùdí àwọn apá àmọ́ sọ fún wa wọ́n ní kúlù kọ́rùdí jarra naf'an fahuwa riba kò ń ṣàdí ìsàrẹ́mìsọ̀lá àsàlẹ̀ gbogbo lónù tí a bá ti lónù yàn tó ṣe pé jára náà fàn tó mú àǹfààní wá fún ẹni tó yáàyàn fọwọ́ rìbá rìbá ni ó lè jowó ó lè má jowó gbogbo tá a bá ti yáàyàn tó wá mú àǹfààní wá fún ẹni tí ó yáàyàn ní nǹkan ẹ fọwọ́ rìbá rìbá so ilé ìkàtà gbọdọ̀ dé àwọn àyà ń tó sọ̀rọ̀ pa ọ̀rọ̀ rìbá púpọ̀ so tá a bá wo àwọn báńkì tá a bá lọ sọ́dọ̀ ọmọ ìtàndì pẹ̀lú méjọ́lì rìbá kòrò òbí wọn á yá ẹni tó fẹ́ ṣe bísíǹsì wọn á yá ṣùgbọ́n a sọ fún pé tí ó bá dá padà iye báyìí ni ó dá padà so rìbá bank abẹ́ rìbá kòrò òbí ló fọ́ sí oríṣi rìbá àgbèrò torí pé kí ni one loan with interest ni wọ́n loan with interest loaning àbí lending with interest rìbá ni kò dẹ́gbẹ́ sì kó jẹ́ owó owó ní ẹ̀sìn ẹ̀sìn tẹ́ bá ti loan ìyàn abẹ́ lẹ́ndì ẹ̀ nìkan yẹn tí ó bá ti fa àǹfààní wá fún ẹni tí ó yá àyàn ní owó yẹn ẹni yẹn kó sínú rìbá sọ́dọ̀ àwọn afá àmọ́ fún wa wọ́n á ní alcohol ìmọ̀ yáyàn ní nǹkan min ọkùnrin ìfàk lára àwọn contract tá a máa fi ń ṣàánú yẹn ó ṣe nǹkan tí a máa rí àǹfààní lórí ẹ̀ wọ́n fẹ́ yáyàn ní nǹkan min ọkùnrin ìfàk lára nǹkan tá a máa fi ṣe kí tá a máa fi ṣàánú àyàn ni sọ ẹni tó bá ló ń yáyàn ní nǹkan tó méjì owó lára ẹ̀ àbó méjì àǹfààní kan lára ẹ̀ kàkọ́tà kàlà ló dìbà sọlọ jẹ pé àwọn afá àwọn sọ fún wa ẹni tí o yá ní nǹkan tó wá ṣe dáadáa kan fún ẹ make sure pé dáadáa tó ṣe fún ẹ yẹn kò ń ṣe àtúnzọ́tọ̀ fi tó yá o tó bá ṣe pé àtúnzọ́tọ̀ fi tó yá ló ṣe dáadáa yẹn fún ẹ wàkà àtọ̀tọ̀ rìbá o ti kó sínú rìbá ẹni tó ṣe pé ẹ kì í fúnra yín lóúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa ń jẹun lé ara yín tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ó yá lówó olóṣèṣe kìíní ló ti wá ìdí oúnjẹ fún ẹ tó bá jẹ oúnjẹ yẹn rí ìbámu jẹ àti bó ṣe pé kẹtẹ ti bá sábà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọ̀rẹ́ ní ẹjọ́ mọ́ jẹ́ oúnjẹ ara yín tẹ́lẹ̀ so oúnjẹ tó jẹ́ ní ẹ̀yẹn ó ṣe é tú sí pé kí ni oúnjẹ ọ̀rẹ́ sọ̀rẹ́ ni ṣùgbọ́n ẹ̀yìn ìtumọ̀rún nǹkan máa ẹ tẹ́lẹ̀ ó wá lọ́jọ́ jẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni ó yá rìbáyìí àbí ọjà tó ṣe pé ordinary ní òní ẹsẹ̀ máa ń ta ṣùgbọ́n tó ní kó sí alówó ó wà pọ̀tẹ̀ chípa rẹ̀ ṣọ́ọ̀bíyé lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam pé láyé hìlù sádà fún wà bẹ́ẹ̀ kò tọ́ káyàyàn lówó kápọ́n ṣe kí kápọ́n ní afẹ́ra nǹkan lọ́wọ́ rẹ̀ ó yá lówó wa ló fẹ́ra nǹkan ní ọwọ́ rẹ̀ fẹ́ pàmílẹ́ torí pé irú kan ẹni ó lè fa kí ó rí jíṣe owó fún ẹ ẹni tí wọn náà yá òye á ní two million naira ó lè máa ń ta àwọn nǹkan nǹkan yẹn ó wá nídìí ẹ wá ní aládé mo fẹ́ ra kínní a wò pé owó tó yá mo ṣe dáadáa so so kóun náà ṣe dáadáa sí ẹ padà pẹ̀lú pé kóun ní jíṣe price ẹ̀ ah alájẹ́ yìí ni ah, ẹmu fifty thousand bí a kì í ní ẹ̀ bí a fifty one thousand ẹ̀ ló ta tó o bá gbà á o kó sínú rìbá so kúlù kọ́ọ̀dì anything tàbá yá yàn jàrá mẹ́fà tó bá ti mú bẹ́nẹ́fìtì ayé mi wá fún yàn ọ̀wọ́ rìbá rìbá yìí sọlọ jẹ́ pé àwọn ẹni ṣíwájú wa wọn a máa ṣọ́ra fún irú kẹbẹ ìkànnì ẹni ṣíwájú ní àwọn sàábà wọn sọ fún yàn kan ó ní rẹ lágbájá ilẹ̀ tó wà yìí àwọn yàn máa ń jẹ rìbá bẹ́ẹ̀ gan o àwọn yàn máa ń jẹ rìbá ìbá ń bẹ̀ gan tó bá yàyàn lówó tó bá kó wá kó ń gbé ẹlẹ́ṣin àbí kó ń gbé ẹran kún mi àbí kó ń bẹ gbé kinní kan má gbà ó má gbà torí pé káyàyàn ní nǹkan káyàyàn lówó lára nǹkan tí yàn máa fi gbalada gan níwájú ọlọ́run bá ní lára nǹkan tí yàn máa fi gbalada níwájú ọlọ́run ní kò ń ṣe mìíràn kó lè mọ àwọn àdọ́tì ó ń ṣe lára àwọn nǹkan tí a máa ní à ń gba nǹkan padà lórí ẹ̀ láyé bí so ribal kuru òyìnbó ó yàtọ̀ fún ribal bulu ribal bulu ìyẹn àwọn items kan ló address owó àti àwọn ìran ọjà kan òun náà ni àwọn ìran ọjà oúnjẹ tá a máa ń wọ̀n so ìbá ti yàtọ̀ sí àìpàrọ̀ ẹ̀ kò jura wọn lọ ṣùgbọ́n kò ọ̀rọ̀ wá ní gbólóhùn pé kí ni mo yẹ tó bá wá gbólóhùn pé mo yẹ àkóṣinú rìbá àkóṣinú rìbá náà àwọn àpèjúwe tó tó súnmọ́ ó ní àwọn èèyàn máa ṣe kiri kan mo ń bẹ́ẹ̀kì kọ́ọ̀lù ní sinú orí wa tán mo wá fẹ́ mi rẹ̀ ní owó a máa sọ pé kiri àwọn nẹ́tíwọ́kì yẹn wọ́n á ní mo lè yá credit àríwẹ̀ ẹ̀kọ́ mo lè yá credit àríwẹ̀ ẹ̀kọ́ ni a lè ti gbọ́ pé kí kúlù kọ́ńdé jábà mẹ́fà fọwọ́ rìbá ẹni lo tó wọ́n ń fà ní wọ́n fún lẹ́ńdà fọwọ́ rìbá rìbá so wọ́n ní àwọn lè yá ní credit but credit tó yá mi yẹn kí ló máa ṣẹlẹ̀ wọ́n á láwọn ayá mi ní four hundred and fifty naira worth of call credit àbí màá wá dá padà pẹ̀lú five hundred naira worth credit àìlẹ́kọ̀ọ́ ṣé ìbájà ni ó ṣe rí bá tí ó yíwa bó jẹ́ rìbá ọ̀nà tó fi jẹ́ rìbá òun pé lóònù ni so ẹni tí ń lò ó lè má jẹ owó ó lè má jẹ owó ẹni tí ń lò kúlù kọ́ọ̀dì jàrá lọ́fà owó àríwá so four hundred and fifty naira watch. airtime tán fún mi four hundred and fifty naira ni watt yẹ tí màá bá dá padà fún wọn ju ẹ kí n dá padà náà nìyẹn torí pé bọ́ọ̀rọ̀ òun àwọn náà sọ síbẹ̀ so tí bá fi lè dá five hundred hours airtime padà fún wọn ó túmọ̀ sí pé kí ni wọ́n gba èlé lórí nǹkan tí wọ́n yá mi àwọn ẹlòmíì máa ń ṣe gbọ́ yé ọmọ wò pé owó nìkan ń kò ṣe owó nìkan ẹni tí lo ìtì òkú sí abẹ́rẹ́ so ló fi jẹ́ wípé ọ̀rọ̀ rìbá nǹkan tá a ni ọ̀pọ̀lọpọ̀ àwọn transactions lónìí ó fọ́ọ̀mù sí abẹ́ so ati ti sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ghana a sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ rìbá ati sọ̀rọ̀ jẹ́rẹ́rì pọ̀ ọ̀rọ̀ àbòsí àti rìbá insurance táwọn èèyàn máa ń ṣe alọ́gbá àwọn kan wọ́n insurance company insurance company yìí tá a lọ báyìí wọ́n ní àwọn ó dá wa padà sí ipò tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa ó lè jẹ́ insurance lórí property kan láṣẹ ó lè jẹ́ life assurance láṣẹ. so wọn làwọn dá wa padà sí ipò ṣùgbọ́n àwọn máa san premiums bí a ní oṣooṣù ní àbí ọdọọdún àbí àti ẹ̀kọ́ kalẹ̀ lẹ́ẹ̀kan náà gbà lápèjúwe ó kó one million naira kalẹ̀ wọ́n ní kó one million kalẹ̀ tó bá ní problem a máa tẹ̀ padà sí fún un. tàbí lè ṣàlàyé eléyìí fún wa nípa nǹkan méjì ta tírèkì sí ṣé ìbá ní àbí gara mameyi tàbí lè ṣàlàyé ẹ̀kọ́ èèyàn kan ní máa san owó díẹ̀ díẹ̀ tó bá san owó yẹn màá dẹ́ ẹ padà sípò tó bá ní problem màá dẹ́ ẹ padà sípò tó bá ní problem bí a lórí ọkọ̀ ní lápèjúwe máa san díẹ̀díẹ̀ lórí máa san owó díẹ̀díẹ̀ táwọn pè ní premiums tó bá ọkọ̀ ẹ bá ní problem máa dẹ́ ẹ padà sí ipò bóyá yóò tún ọkọ̀ yẹn ṣe ní o bóyá yóò rọkọ̀ míì tuntun ní o ṣùgbọ́n owó báyìí wà á máa san lápèjúwe ó ní kó san hundred thousand ní oṣooṣù so láàrin ọdún kan lápèjúwe tó bá ní problem àti ẹ̀pàdà sípò ó lè san hundred thousand hundred thousand kan èló yẹn one point two million so ẹni yẹn kò fi mọ́tò yẹn throughout ọdún kan yẹn ìtumọ̀ ẹni pé kí ni ẹni tó jẹ́ ìṣọ́ra òun ní ajékíní ní akó owó ẹ̀ sápò tí ẹni yẹn bá fi mọ́tò lákìdẹ́ẹ̀tì tí mọ́tò yẹn bàjẹ́ délẹ́kùn pé bóyá kò ṣe tún ṣe mọ́ lápèjúwe ó túmọ̀ sí pé ó ní ìrú ọkọ̀ yẹn tuntun bóyá irú ọkọ̀ yẹn tuntun wọ́n ta ní bí a five million lápèjúwe kí ni ẹni tó jẹ́ insurance company kí ló máa ṣe ara ọkọ̀ tuntun fún un àti sọ̀rọ̀ ń pa gara ma mẹ́kísì asọ̀rọ̀ ń pa àríwá èwo ló fọ́ọ̀lù sínú méjèèjì gara ló fọ́ọ̀lù so torí àwọn afọ́sọ fún wa pé insurance is kini is gara is native torí pé ó sáté gbẹ̀yìn kan ó forí gbági nínú àwọn méjèèjì àtàlẹ́ sọ ní tó máa jẹ́ náà méjèèjì ìsílẹ̀ àkóṣe pé insurance company ni ó forí gbági àti bó ṣe pé ẹni tó wà insured òun ló máa mú orí gbáàkì pé gbogbo premiums tó san yóò kàn ṣe kíni àsandànù ni nǹkan kò ní ṣẹlẹ̀ sí láburú tí insurance company ó sọ pé ó fẹ́ dá padà sí ipò torí ẹ̀ ló jẹ́ pé àwọn fic academy ẹnu wọn kò lórí pé kíni àti ìdájọ́ tó ń gbé jáde mo sọ yìí ò ní pé n tí a mọ̀ sí commercial insurance tí ọ̀pọ̀lọpọ̀ àwọn companies yẹn máa ń ṣe is tẹ́tẹ́ ni bí tẹ́tẹ́ ló ṣe rí ṣótẹ́sì bí tẹ́tẹ́ òun ni ó ṣe rí sọ́nàmọ́ kí wà nílọ èpè aṣọ́ra fún náà àpèjúwe mi òun ni tí a mọ̀ sí ètò wọ́n pè ní pyramid marketing pyramid marketing èèyàn kan ní kó wá rẹ́gísítà pẹ̀lú owó tó bá rẹ́gísítà kó mọ mú èèyàn wá bó bá ṣe mú àwọn èèyàn wá sí òun ni pọ́ìntì tó fi mọ́ pọ̀ sí mo rẹ́gísítà pẹ̀lú five thousand kí ni registration mi yẹ kí ló túmọ̀ sí ok wọ́n láwọn ń ta oògùn àmọ́ láwọn ń ta ọṣẹ ìfọnu àmọ́ láwọn ń ta ọṣẹ ẹ̀wẹ̀ àmọ́ láwọn ń ta àwọn nǹkan lónìràn rẹ bẹ́ẹ̀ ní àwọn ìlú míì wọn kì í fi ọjà sí gan wọn á kàn ní mú owó wá wá rẹ́gísítà tó bá ti rẹ́gísítà mọ múyàn wá bó bá ṣe múyàn wá sí ní pẹ́ǹtì ó mọ̀ sókè sí àti wọ́n fi ọjà sí ni o àti wọ́n fọjà sí àwọn àfẹ́sìn gbàtàn stọ́dì ẹ̀ wọ́n ní kò bẹ́sìn mu torí pé ọjà tán fi sí ìyẹn náà ọjà bójúbójú ni ọjà ẹ gẹ́gẹ́ kọ́ ni tí wọ́n wà after ìtàn wà after ní kí ni owó tí wọ́n ń gbà ní ọwọ́ àwọn èèyàn yẹn náà bá ṣe wà nú mọ́ṣáláṣí ìsìn ká pé àfáà mi ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ká máa rẹ́gísítà lọ́dọ̀ àwọn èmi lọ rẹ́gísítà nígbà tí mo rẹ́gísítà lọ́dọ̀ wọn pẹ̀lú 5000 wọ́n ní tí bá ti mú yàn wá pọ́ǹtì yóò mọ̀ lọ sókè àyíbẹ̀ ẹ̀kọ́ mo mú àwọn stars àyíwá mo mú àwọn lọ mo mú àfọwà yẹn mo mú àwọn náà lọ ṣeye mo mú stars àyí náà lọ ó ní ẹ̀mí lò àwọn nígbà tí mo máa lọ àwọn rẹ́gísítà pẹ̀lú 5000 àwọn náà rẹ́gísítà àwọn náà rẹ́gísítà pọ́ìntì tèmi ṣe kí ni ó ń lọ sókè owó tí máa gbà lọ́wọ́ wọn owó yẹn ti pọ̀ náà ẹnì kọ̀ọ̀kan náà àwọn tí mo mú lọ àwọn náà tún ṣe kí ni àwọn náà mú yàn wá pọ́ìntì tí wọ́n náà ṣe kí ni ó ń lọ sókè bí pọ́ìntì wọ́n ṣe lọ sókè ó abẹ́ tèmi náà náà àwọn èèyàn mú yàn lọ mú yàn lọ apára mú gbogbo àwọn èèyàn tó fẹ́ nínú mọ́ṣáláṣí lọ náà àwọn tó tán jáde last march ẹ́ ṣẹ̀pá àwọn èèyàn kan ló máa jẹ́ last tálà wọn máa mú lọ so àpèjúwe ayé nìyẹn bísínẹ́sì yẹn tí gbogbo abájọ́ ń ṣe lọ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe lọ bẹ́ẹ̀ tí a mú gbogbo ọ̀rọ̀ wa tá ń bẹ lórí ilẹ̀ ayé tàbámu àlọ́ dẹ́bìtì àwọn tí wọ́n jẹ́ lásẹ̀tì láyé ó jẹ́ nínú àwọn onílé èèyàn èrè tí gbogbo wa ń bẹ lókè dáa jẹ́ owó àwọn tó wà ń sálẹ̀ yẹn lájẹ́ ṣé ọ̀rọ̀ mi yé àwa lókè yẹn ta à omi lékun owó tí mo ló ń lékún owó àwọn èèyàn ni wọ́n fi ń fún mi lówó ó máa dé pọ́ǹtì kan tí kìíní ò lè lọ́mọ́ torí pé àwọn tó ń sálẹ̀ àwọn náà ò ní padà àríyàn mú wá mọ́ torí pé àwọn ni last batch ṣé ọ̀rọ̀ bí yé náà bọ́lá fẹ́ tó sí ṣé ìbá ni àbí gara so torí pé ó sáté ìbáwọn kó padà forí gbáàdì nínú business náà ṣe lọ ṣùgbọ́n ṣé mi ni ṣé wọ́n ni ṣóhun ni àmọ́ ṣùgbọ́n ó sáté pé ìta ń bá lọ yìí àwọn kan ni ó padà forí kó so gara wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn afọ́fisọ fún wa pé ètí wọ́n pè ní pyramid marketing ó jẹ́ ní sùn wípé kí ni gararu ni ẹ̀jìnà sí zulmu ni àbùsí ni kẹjìnà sí ọjà náà fi sí yẹn ìrọ̀ gbogbo ẹ̀ tó dẹ̀ máa jẹ́ àwọn products náà ta exorbitant prices ni wọ́n máa ń tà wọ́n kí ní ìfọnu tó ṣe pé ordinarily close up wà ń lẹ̀ tó ṣe pé òun bí a three hundred náà ta àwọn lè mọ́ta tí wọ́n so tó ní pé kò ń ṣe kí ní ẹ̀gẹ́gẹ́ ní táwọn after ní táwọn after ní ká mú èèyàn wa lẹ́lọ́ní àlóhun lọ òun lọ so tó ń bá bó se join ya, àwọn oògùn tó máa ń rà lọ́dọ̀ wọn òun máa ń lò fúnra wọn oògùn tó rà yóò máa lò kúrò yóò máa àwọn èèyàn gbà mí ṣùgbọ́n fáìtì ẹ̀ tó ń lékún yẹn ló àfta bó ní fáìtì yẹn ti ń jáde owó tí àwọn tí wọ́n rẹ́gísítà owó tí wọ́n san owó ló fún wọn ní fáìtì obìnrin wọn ti ń yọ èrè fún ṣùgbọ́n tó bá yá yóò padà crash tó ṣe pé èrè yìí ò ní wá mọ́ sọ àwọn táwọn ń tẹ̀sẹ̀ rẹ̀ wọ́n padà forí kókè ní ẹ̀ sọtòrí ẹ̀ tá a bá kẹta àwọn principles ní àwọn new new products tó bá ń jáde a lè mọ mọ ìdájọ́ ẹ̀sìn lórí wọn náà kápá yẹn lọ síbi higher purchase tí wọ́n sọ kí là ń pè ní higher purchase higher purchase gbólóhùn tí ó jẹ́ compound ni ìkan ni higher that is h i r e higher àwọn ká higher nǹkan oníkárẹ́ǹtì nǹkan purchase oníkárà nǹkan so nísìnyí wọ́n á pa nǹkan méjì papọ̀ hire purchase ó rẹ́ǹtì ẹ̀ ó tún ṣe kí ni ó tún ra ìpìlẹ̀ kìíní yìí ó ní pé àwọn ilẹ̀ òyìnbó wọ́n ní pé tí àwọn bá fi nǹkan rẹ́ǹtì fún àwọn èèyàn àwọn èèyàn máa ń lo nǹkan yẹn lòkulò débi pé àwọn tí àwọn jẹ́ ayára sótòsí tàbí tí àwọn fi nǹkan ayá fáwọn èèyàn àbí àwọn tí àwọn jẹ́ lẹ́sọ̀ táwọn lísì nǹkan fún àwọn èèyàn àwọn làwọn máa ń sábà ń fẹ́ forí fá kìíní ẹ̀ látara báwọn èèyàn tí àwọn fi nǹkan yẹn àyà fún àbá nǹkan tí àwọn fi líìsì fún bọ́n ṣe máa lò ó sọ wá sọ fún àwọn yẹn tí wọ́n máa ń rẹ́ǹtì nǹkan lọ́dọ̀ wọn pé kíní yìí ó máa di títì ẹ̀ ṣàpótí yẹn bá gbọ́ pé nǹkan tí èèyàn rẹ́ǹtì máa di tè rẹ̀ èèyàn tún wà kí á fún pa bí ó ṣe lò so ìpè ó àyà rẹ̀ ni ò ṣùgbọ́n ó tún ra ó ti tún ra ìpè méjèèjì ló ṣe pọ̀ o àyà rẹ̀ o lè fi ṣe kíni o tún rà lọ́mọ apá wa wò pé tí ẹ bá àyà nǹkan àti tẹ bá rẹ́ǹtì nǹkan tálẹ́ ní tó ní nǹkan ta rẹ́ǹtì ẹni tó gbé fún wa ta mọ maintain nǹkan yẹn major maintenance major maintenance ni tálẹ́ tó mọ maintain ẹ tó gbé fún wa major maintenance ní ti ká sọ pé ọkọ̀ ni kí n repo sọ́kọ̀ tí a pé ìyẹn oṣù méjọ́ maintenance ṣùgbọ́n kì ní kankan bàjẹ́ bẹ́ẹ̀ kankan mara ẹni tó ní ní ó tún ṣe so náà tàbá sọ pé èèyàn ra nǹkan nísìn mo ra mọ́tò yìí nísìn major maintenance ta ló máa ṣe ẹni tó ra èèyàn kan wá sọ fún mi wípé lágbájá o rẹ̀ tí ẹni o rẹ̀ tún ayà rẹ̀ o rẹ̀ tún ra ni máa ṣiṣẹ́ pé mo rẹ́ǹtì nǹkan mo tún wá ra nǹkan yẹn so kí náà fẹ́ ṣe ìtafẹ́ ṣe ni pé maintenance major maintenance nǹkan yẹn wọ́n fẹ́ bọ́ kúrò lọ́rùn títí wọn káwá gbé sí ọrùn ẹni tán rẹ́ǹtì ẹ̀ fún so wọ́n á tìtì ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó rẹ́ǹtì nǹkan tó túmọ̀ sí pé gbogbo ló ní o torípẹ́ni tó rẹ́ǹtì nǹkan kọ́ ló ní àyíbẹ̀kọ́ wọ́n á ti tẹ̀bẹ̀ pé kí ni àá ayára ni ẹ̀ náà àbílẹ̀ sí ni ẹ̀ orẹ́ǹtì nǹkan yìí ni wọ́n ti tẹ̀bẹ̀ ṣọ́rọ̀ mi clear tẹ́ni yẹn bá wọ́n tún wá ni ìwọ ló ní tẹ́ni sọ pé àṣírí ní kiri ni o ayára ni o ṣùgbọ́n tó bá di pé kí nǹkan tí wọ́n ní ó ráyà ní tó bá di pé kán tún nǹkan yẹn ṣe ó ní à ìwọ ló ní ṣàpẹ́ ẹni tí ó fi nǹkan rẹ̀tì rẹ̀ kó ṣe major maintenance ni yóò wà bọ́ kó lọ́rùn ẹ̀ yóò gbé lọ́rùn ẹni tó ṣe pé ó áyà nǹkan yẹn yóò wà ní àṣẹ bí wọ́n ló ní àwọn apáwa sọ ìpé méjèèjì ò lè kan papọ̀ ẹ̀ lè sọ pé yẹn ó rẹ̀ǹtì nǹkan ni at the same time ẹ tún ta nǹkan yẹn fún ipò ló tún ní nǹkan ìkànlẹ̀ máa fọ́ ọmọ méjèèjì ìsìnàkẹ́ sọ wípé kí ní yíò orẹ́ntì ẹ̀ ni ṣùgbọ́n tó bá di àsìkò báyìí tó bá di àsìkò báyìí mo promise ẹ wípé màá padà ta fún ẹ ó túnmọ̀ sí pé àsìkò tá ń sọ̀rọ̀ yìí o wọ́kọ́ ló ṣì ní èmi mú ní so tí kankan bá ṣẹlẹ̀ èmi náà máa tún ṣe ṣùgbọ́n promise o ní pé kí ni máa padà ta fún ẹ àbí promise o ní pé máa padà fún ẹ tó bá sanwó rent yẹn tó san fún àsìkò báyìí mo promise pé máa padà ta fún ẹ àbí máa padà fún ẹ ṣùgbọ́n nísìnyí wọ́kọ́ ni o ní àwọn afáàlì tán bá ṣe báyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe pé wọ́n dọ̀tọ̀wọ́ bọ̀wé láti ilẹ̀ wípé mo tà á fún ẹ mo dẹ̀ tún rẹ́ǹtì ẹ̀ fún ẹ méjèèjì ò ní lọ papọ̀ torí òfin méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ lè dòfin méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan kó ṣiṣẹ́ sọlọ́m jẹ́ pé àwọn míì ni wọ́n wá gbé nǹkan ní kalẹ̀ torí pé àwọn tó gbé kí ní ìkàlẹ̀ òyìnbó ni wọ́n nígbàtí irú transaction yìí tó dé ọ̀dọ̀ àwọn alárúbáwá àwọn àfáà so wọ́n àwọn èèyàn wá ń wò pé ọ̀nà wọ́n lè fi táwọn mùsùlùmí fún ọba wọn ṣe náà fi wá wò pé kí ni kí àwọn sọ yìí gbókè mo promise wípé máa ta fún ẹ ṣùgbọ́n promise yẹn náà ó tún wà báyìí ṣe ẹgẹ́ ti gẹ́gẹ́ mo fi kún yìí nísìn a kì ní yóò mọ́tò yìí mo fi rẹ́ǹtì fún ẹ ó túnmọ̀ sí pé kí ni èmi tí mo fi rẹ́ǹtì èmi mo ní tí kankan bá ṣẹlẹ̀ tó jẹ́ méjọ́ kí èmi máa tún ṣe so ìwọ́kọ́ ló ní ṣùgbọ́n tó bá san rẹ́ǹtì ẹ bá ṣíjọ àgírílẹ̀ lórí mo promise ipe tó bá di àsìkò báyìí màá padà ta fún ẹ bóyá ní owó iye báyìí àwọn àfáà ní sí nǹkan tó burú bí promise yẹn ṣùgbọ́n interest máa operating sí ní kíní ipò ṣì rẹ́ǹtì ẹ̀ àwọn òyìnbó yẹn ni àwọn àfikún pé promise yẹn ó ṣe kí ni ó wà binding láti sin lọ dàtí tó bá di àsìkò gbà yẹn o ó gbọ́dọ̀ rà á ó lè gbọ́dọ̀ ta sàwọn afáwa ní tí promise bá ti wà binding níbi ọ̀rọ̀ kátàkárà tí ó dẹ̀ tí tí ó ẹgbẹ́ promise ni ó tẹ́ ní ìtumọ̀ ẹni pé àti ọ̀rẹ́dì sáìn ni a ti tajà náà nìyẹn mi rò pé pọ́ìntì mi clear nísì mo ní màá ta kìíní ìfún ẹ̀ ọ̀nà tó máa tún fi clear èèyàn kan fẹ́ ra generator mọ́tò ó gba ọ̀dọ̀ èèyàn kan lọ olóòun fẹ́ ra òun fẹ́ mọ́tò lápèjúwe ó wá ní kò sówó ẹnìyàn wá ní ókè ta fún ẹ̀ ṣùgbọ́n a ní láti tọwọ́ gbogbo ipé ti mára dé dandandandan wàhálà o ṣe pọ́ìntì mi clear ti mára dé òní yẹrí bó rà mọ́ o àwọn àjọ tọwọ́ bọ̀wé ipé tó mára dé òun mára eléyìí àwọn àfẹ́sìn ní kò lálàáfíà kí ló fà ó ní wípé ọjà yẹn ò sí ńlẹ̀ nísìn kò dẹ̀ tún sí owó ńlẹ̀ ọjà ò sílẹ̀ kò sówó ńlẹ̀ ẹ̀ tí ìtajà fúnra yín èyí tí Islam gbà wọlé òun ni kí ọjà wà ńlẹ̀ kówó wà ńlẹ̀ gẹ́gẹ́ bí ìta máa ń ṣe mo fẹ́ ra ike omi yìí sìn mo gba omi àìbẹ̀kọ́ mo fún wọn lọ́wọ́ ìpìlẹ̀ nìyẹn but Islam yọ̀ǹda wípé tí ò bá sówó ńlẹ̀ ṣùgbọ́n ọjà wà ńlẹ̀ a lè ṣerú yẹn náà kò sí owó ńlẹ̀ ṣùgbọ́n kí ni ọjà wà ńlẹ̀ a lè ṣe eléyìí ni wọ́n ń pè ní béèwù ajal béèwù ajal ètò àmọ̀ sí credit sale that is mo ra nǹkan láwìn ṣùgbọ́n nǹkan tí mo láwìn ni wọ́n ti gbé fún mi èmi ló kù kí n sanwó fún ẹni tó ta nǹkan fún mi láwìn islam gbélé yìí náà wọlé àbí owó wà ńlẹ̀ kò sọ́jà ńlẹ̀ eléyìí ni wọ́n ń pè ní dé usalam owó wà ńlẹ̀ màá san gbogbo owó kò ṣe pé màá san pàtì owó gbogbo owó òun màá san màá máa retí ọjà tẹ́ni ẹ̀ máa wá dìlíbà eléyìí ni wọ́n ń pè ní dé usalam eléyìí náà owó wà pàmísíbù ṣùgbọ́n kó má sí ọjà ńlẹ̀ kó dẹ̀ túmọ̀ sí owó ńlẹ̀ àwa promise ara wa promise yẹn rẹ̀ ní alowa binding èyí ń àwọn afẹ́sìndé ká mọ̀ pé kí ni à ń ta nǹkan tí a ní à ń ta nǹkan tí a ní bákan náà à ń ta bẹ́ẹ̀wù al-ajil bẹ́ẹ̀wù kálí bilkálí that is à ń ta gbèsè pẹ̀lú gbèsè that is àwìn pẹ̀láwìn. kò sówó ńlẹ̀ kò sí ọjà ńlẹ̀ so nísìnyí ẹni tó wà lọ sí ọ̀dọ̀ ẹni tí ó ń ta ẹni ò ta kò ta nǹkan yẹn ó lọ sọ́dọ̀ rẹ̀ ó wà ní kó ra mọ́tò fóun ní kó ra fóun ìyẹn wò pé káwọn jọ tọwọ́ ti mára kò agreement náà jọ ṣe àwọn afáàní rẹ́rù mọ́lìsì kò wà binding kò wà binding ṣé ọ̀rọ̀ mi yé so eléyìí wọn a máa pè é ní bẹ́ẹ̀ olùmọ̀rọ̀ bá há lil'amiri bishira bewu almurabaha lil'amiri bishira tí àwọn olóyìnbó a máa pè ní cost plus financing that is cost ni iye tó ń ta nǹkan yẹn plus financing yóò adi owó mọ́ yóò wà lọ ra nǹkan yẹn wá kò sílẹ̀ tẹ́lẹ̀ yóò lọ rà á wá yóò wá fi owó kún àwọn méjèèjì jọ ní àdéhùn pé tó bá ra adé mi ní sá àwọn àfáà ní rárá kò lálàáfíà rìbá ni sọtọ́ àwọn òpó fẹ́ ṣe bísínẹ́sì yẹn lọ rà á wá ná tó bá rà á wá tán kẹ́ẹ̀ṣẹ̀ wájọ ṣe àdéhùn pé mo ti ra kíní ìdé o ó ti ń sìn káwájọ tà fúnra wa yóò wá padà fọ́ọ̀lù sí bẹ́ẹ̀wù al-ajal. ajal that is ó padà ta nǹkan láwìn fún ṣùgbọ́n tó tà fún nǹkan tí ó wà ńlẹ̀ ni ṣùgbọ́n kí nǹkan ẹ mọ́ wà ńlẹ̀ kan wájọ ní àdéhùn kó tó wá ní àdéhùn yẹn àdéhùn tó jẹ́ in tó wà binding ni so bẹ́ẹ̀ olùkálí bìkálí àwọn ìnájọ ta fúnra wọn àwọn ọjà àwọn owó so eléyìí rìbá tó ní agbára ni náà ká padà sí bí higher purchase time so. so nísìnyí ẹnì yìí ní màá ta nǹkan yìí fún ẹ mo rẹ́ǹtì ẹ̀ fún ẹ ni mo tún ta fún ẹ náà àwọn àfáàní ń hmm, ó lè promise pé òun ó ṣe kí ni òun ó ta fún ìyẹn náà lè promise pé òun ó rà á ṣùgbọ́n promise àwọn méjèèjì yẹn kò wà binding ó lè dàsìkò yẹn tẹ́nì yẹn tó parí rẹ́ǹtì ẹ̀ kí ẹni ẹni mọ́ bínú mi rò pé màá kò ni a ní àà ah, ah, gbogbo gbogbo tó bá gbàlá fún ṣe bó ti ṣàdéhùn pé ń ọ̀rọ̀ kó ti ṣàdéhùn tẹ́lẹ̀ kọ tó bá dẹ̀ wọ ẹni tó promise náà ipò wọn àta ó lè kó mú padà tún dàárò ní ìfẹ́ ta fún ẹ mọ́ àà kó wọn pé ah, oníjàmbá yẹn oníjàmbá yẹn torí pé agreement àmì jọ oríṣi nípìnlẹ̀ yẹn sanfẹ́jẹ́ kó jẹ́ dandan lórí wọn tán ṣe é bẹ́ẹ̀ wọn kò sínú rìbá so promise yẹn kankanka kú promise lásán tó ṣe pé tí wọn bá fulfill ẹ ní eléyìí ò ní mú eléyìí eléyìí ò ní mú eléyìí sọpọlọpọ wàdà ti gbọ́ ẹ wọn á sádànù ìgbé bó ni màá ṣe ra nǹkan tí màá ní mo rẹ́ǹtì ẹ fún ó máa wá di pé ìgbà tó bá lò lò lò agreement pé yóò rà àbí promise pé yóò rà kò wá ní fulfill ẹ fún ìṣerú business yẹn ṣùgbọ́n eléyìí lónìí onìkan tí àwọn èèyàn ń ṣe tó pọ̀ jàǹtìrẹ rẹ̀ promise pé màá ta màá ra táwọn èèyàn máa ń ṣe tó máa ń wà binding yẹn ó pọ̀ jàǹtìrẹ rẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan so hire purchase ọ̀nà tó fi ń ṣe ni èèyàn kan ó lọ bẹ èèyàn kan ó ní kóra mọ́rúwá àbí kóra ọ̀kadà fóònù yìí so ó ra ọ̀kadà yẹn àbí mọ́rúwá yẹn ó gbé fún ó ní higher purchase ni that is ìtumọ̀ ẹni pé ó rẹ́ǹtì ẹ̀ fún ìtumọ̀ ẹni pé kí ni ó tún ta fún yóò lóun ni kó mọ tún ṣe tó bá bàjẹ́ at the same time kò ní release ownership fún that is kò ní tìtì ẹ̀bẹ̀ ẹni pé òun ló ní yóò mọ tìtì ẹ̀bẹ̀ ẹni pé kí ni ó rẹ́ǹtì ẹ̀ fún ni tó bá dẹ̀ bàjẹ́ yóò ní kó lọ tún ṣe so eléyìí àbòsí ńláńlá ni bákan náà rìbá ni so ìkànnì ó fọwọ́ múnú méjèèjì ìsìlá àkóṣe pé kí ni kọ́ ọmọ rẹ́ǹtì ẹ̀ fún lọ ọ́ kò tà á fún láwìn ká mọ̀ pé béwùl ajá ló ṣe ká mọ̀ pé béwùl ajá ló ṣe ìkànnì méjèèjì ló fọwọ́ mú ṣùgbọ́n fẹ́ pa méjèèjì papọ̀ kò ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà so ọ̀rọ̀ lórí higher purchase nìyẹn kò ń ṣe nǹkan tí wọ́n máa papọ̀ bí orúkọ yẹn ṣe sound orúkọ yẹn ṣe sound yẹn tá a bá ṣe bẹ́ẹ̀ rìbá ni torí pé àwọn tán operate yẹ wọ́n á fẹ́ treat ẹni tó jẹ́ customer wọn gẹ́gẹ́ bí ẹni pé ó rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ wọn bákan náà gẹ́gẹ́ bí ẹni pé ó tún ra lọ́wọ́ wọn ni so ìyẹn rẹ̀ ní kò lè lọ papọ̀ torí pé ìdájọ́ tó de rẹ́ǹtì ó yàtọ̀ sí ìdájọ́ tó de purchase so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ so a ti ṣàlàyé bẹ́wò murabaha a ṣàlàyé bẹ́wò a ṣàlàyé ní tàbí sí àyà purchase lọ́dọ̀ àwọn lárúbáwá wọn mọ̀ pẹ̀lẹ́ ní àtàjír almuntahi bitamliki Atajir almuntahi bitamlik ìtumọ̀ náà ni aya purchase àtàjír that is aya nǹkan fún yẹn almuntahi bitamlik tí ó padà di nǹkan téèyàn ó padà ní látara pé ẹnìyàn ó padà ra sọlẹ́ ìta ń sọ yìí òun ni ntí àwọn mọ̀jámi fìkìyà tí wọ́n dúró so bia a ah, tí a bá ń ṣe question and answer ọlọ́wọ́n bá lè ní kí àwọn ìbéèrè kó tún touch àwọn nǹkan mi torí pé àwọn examples ò ń ṣe nǹkan tí a lè exhaust níbi báyìí àmọye hundreds of uh, products ló ń bẹ níta nísìnyí ṣùgbọ́n tá a bá ti gẹ́ẹ̀tì principle dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn kan a lè yànjú ẹ̀ wallahu a'lam subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu